أشهد أن لا إله إلا الله وأدى لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وآصم آدم ربه فغوى rabbi israhli sodiri wa yassiri li amuri wa hulli ukidata min lisan yafqahu qawlihi mo kí wa ní kíkí tí ó dáa jùlọ èyí tí allah subhanahu wa ta'ala tó ní ká máa fi kíra wa pàápàá jùlọ ní alukurani lè kéré inú suratu nisa chapter number four verse number eighty six ipe asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi ta'ala wa barakatuhu. tó ń tọ́ sí pé ìkẹ́ ọlọ́run ọba àánú ọlọ́run ọba kó máa bẹ lórí èmi àti ẹnì kọ̀ọ̀kan wa. amiina. ẹ mọ̀ ya mi adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. alhamdulilah. ọba tí ó mọ̀ọ́mọ̀ fi ẹ̀mí wálẹ̀ títí di ọjọ́ tèní. ní ìjẹjọ́ à ń ṣe ládéhùn pé a pàdé níbí láti jí sí ẹlẹ́dàá wa. ọlọ́run wá ṣe é nírọ̀rùn abi allah subhanahu wa ta'ala kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní ẹ̀san olóore. àmín. bẹ́ẹ̀ látọ̀dọ̀ ẹnìkan nínú àwọn bàbá wa olùmọ̀ ládùúgbò wa ń bí tẹ́ ẹ dérí gbogbo àwọn olùmọ̀ pátá akí wọn o ọlọ́mọṣà bá a ṣàlékún dáadáa wọn. ọlọ́run kó bá a ṣàlékún oore wọn. àmín. ọlọ́lá ilaha illallah. àmín. ẹ mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bọ́ bá a lékè ọlá òun lọ sọ alukurani kalẹ̀ fún anabi wa muhammad sallallahu alayhi wa sallam kó lè ba a ṣàlàyé nǹkan tí ó rújú àti ohun tí ò rújú nínú sẹ̀mí ayé wa inú suratu tọ́ha quran chapter twenty verse number two three ọlọ́run bá ní pé ma anzalina alayka al-qur'ana litashqa illa tazkiratan liman yakhsha tẹnzila mimman khalaqal arda was samawati al-ula ọlọ́run bá ní pé ọba ní pé tọ́ ha ma anzalina alayka alqur'ana litashqa. ma anzalina alayka alqur'ana litashqa. ọlọ́run bá ní mi ò sọ alukur'ani kalẹ̀ kí dààmú mu yín mọ́ ẹ̀yin omi ènìyàn lórí ilẹ̀. tadhkiratan bá ní kò ṣe kí alukur'ani yẹn kó ṣe ìkìlọ̀ fún yín ẹ̀yin ọmọ ìyá mi ohun tó yẹ kẹ́ ẹ ṣe láyé ń bí kí kur'ani ó sọ fún yín ohun tó yẹ kẹ́ ẹ jìnnà sí kó sọ fún yín ilà tẹ̀síkọ̀rọ̀tà lìmáyà. ọ̀rọ̀ ní kúránì ń sìn rántí bí kò ṣe fún ẹni tí yóò páyà Allah subhanahu wa ta'ala ṣùgbọ́n kúránì táwọn fi ń ṣèkìlọ̀ lọ́sàn-án tọ́rọ̀ rẹ̀ ò sì jọra wọn lọ́kan ọ̀jọ̀ kan nínú sẹ̀mí ayé wa onítẹ̀nzí làmí man khalaqala àrídọ́n wasama wa tilẹ̀ òwòlá. kúránì yẹn sọ̀kalẹ̀ wá láti ọ̀dọ̀ ẹni tó pilẹ̀ dásánmà ẹ̀yin ìyá mi tó gbé ga ọba tó tẹ ilẹ̀ tí èmi àti ń rìn lórí ẹ̀ ọlọ́run bá níbẹ̀ ni kúránì ti wá. kò sí ìwé ẹ̀sìn kan láyé tó júre pé òun wá látọ̀dọ̀ ọlọ́run ọba bí kò sí alukuran òun nìkan ló wo lo wọ́ọ̀dù tenzil òun sọ̀kalẹ̀ ẹ̀rí tenzil nazala ó ti sọ̀kalẹ̀ tenzil ẹ̀rí ọlọ́run ọba kúránì nìkan inú kúránì nìkan lẹ́ẹ̀tì rí wọ́ọ̀dù tenzil tọ́lọ́run ọba ti sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ ẹ̀yin mọ̀ yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run ọba àlékè ọlá ó wá ní tẹ́ńsílámì mánìkàlákọ̀lá àrídọ́n wàsàmà wà tìlì ńlá ẹ̀rí òun ló sọ àlùkùránì yẹn kalẹ̀ ẹni tó ga pọ̀ lọ́lá tó ga nípò ó ní arahmani alali arisi istawa. arahmani alali arisi istawa. ẹni tó mọ̀ọ́mọ̀ gún wá sórí àga àlẹ́ àràsí rẹ̀ tí ń lopọ̀ ọlá alogbogbò pò a lo gbogbo agbára a lo gbogbo nǹkan tí ọ̀sẹ́ni tí ó bí. arahmani alal arishi istawa. ọba àjọ kí ayé yìí ti kẹ́ gbogbo wa pọ̀ ọba gbọ́ ti àbọ̀ gbọ́ ti ẹ̀ ọtẹ lófin rẹ àbọ̀ ọtẹ lófin ẹ̀ láyé mi kò ní sáláyè ké ọ. alal arishi istawa. ọba yìí náà òun là ń pè ní Allah làwù máa fi samáwáti wà máa fi la. làwù máa fi samáwáti wà máa fi la àrídìn wà máa bẹ́ẹ̀ nàhùmá wà máa tá a ta ṣàrọ̀. gbogbo ohun tí ń bẹ nínú sánmà ohun tí ń bẹ nínú ilẹ̀ ohun tí wà ń bẹ samawati wa ma fil ard. ti ọlọ́run ọba ní í ṣe ohun tí ń bẹ nínú àwọn sánmà ohun tí ń bẹ lórí ilẹ̀ ohun tí ń bẹ nínú ilẹ̀ ẹ̀yin ọmọ ìyá mi tọ́lọ́run ọba ní í ṣe ohun tí ń bẹ láfonífojì wọn tọ́lọ́run ọba ní í ṣe ẹ̀dírí ọwọ́ ni wa ń tẹ́jìárù milikọ́ọ̀lì. wa ń tẹ́jìárù bilikọ́ọ̀lì. tẹ́ ń bá ń sọ̀rọ̀ kẹ́ ní kẹ́lẹ́kẹ́lẹ́ ní kọ̀rọ̀ yàrá yín àbíwọ nìkan bí. wa ń tẹ́jìárù bilikọ́ọ̀lì. kódà tó máa ti fẹ̀mí rẹ sọ tó ti fi ń jọ̀rọ̀ kan ló ń sọ bẹ́ẹ̀. wa ń tẹ́jìárù bilikọ́ọ̀lì. ẹ wá ń sọ̀rọ̀ kan ẹ má rò pé mi ò gbọ́ o. fa innahu ya'lamu sirrahu wa akhfa. ọlọ́ni mọ̀ mọ́ kọ̀kọ̀ mo sì mọ̀ gbangba. èyí ò wa àti kọ̀rọ̀ wa ẹ̀yin mọ̀ ìyá mi nínú ẹ̀sìn wa kò sápamọ́ sínú sẹ̀mí ayé ẹni kọ̀ọ̀kan wa ìdí nìyẹn tó fi jásí pé àti lọ́sàn-án àti lóru títọ́ ọlọ́run ọba náà lọ́gbọ́dọ̀ mọ́ ṣáájú nínú sẹ̀mí ayé wa ládùúgbò wa ń bí wa lénìí àti lọ́la òun náà ni sin is not inherited ohun tí a mọ̀ sí ìwà ẹ̀ṣẹ̀ alẹ́kọ̀tíyàtù lẹ́yìísá maorutha ohun tá à ń pè ní ìwà ẹ̀ṣẹ̀ ẹ́ kìí ṣe ohun tí máa ń ràn lọ́dọ̀ ẹlòmíì àìjogún ẹ̀ gẹ́gẹ́ bá a ṣe máa jogún tá òtá ń wọ̀ sọ́run. léyìí tó já sí wípé lẹ́nìí ọ̀gọ̀ọ̀rọ̀ ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí ilẹ̀ ni wọ́n bìlífù pé ẹ̀ṣẹ̀ àwọn ẹnìkan ti kó lọ. ǹjẹ́ bẹ́ẹ̀ làwọn ọ̀rọ̀ yìí rí? alákọ̀ọ́kọ́ kẹ́nìkan mọ̀rí wa sí wípé alátakò ni wá nínú tọ́nà wọn bá fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn òun náà ní ọpọlọ láti fi rírí sìn lópin ìgbà tẹ́ bá ti mọ̀ pé ìran méjì ni èèyàn pín sí ẹni tí í da ọ̀rọ̀ rú ó wà láàrin àwọn èèyàn ẹni tí í tu ọ̀rọ̀ ó wà láàrin àwọn èèyàn ẹni tí máa ń ṣe ètò ọ̀rọ̀ tí ó tò síbi tó yẹ kó dúró sí yó wà láàrin wa ẹni tí í da ọ̀rọ̀ rú yó wà láàrin wa tó bá ti wá jásí pé méjèèjì láti àgírí pé ń bẹ pẹ̀lú ọmọ ènìyàn ó di dandan fún wa ká gbà yí pé ká pera wa sákìyèsí. ṣùgbọ́n tó bá ti jásí pé kò sí ohun tọ́jọ́ bẹ́ẹ̀ láàrin àwùjọ èèyàn ipe ń bì kan náà ni gbogbo wa ń jọ mọ́ lọ orí wo kí yàsíbò míì nínú òye ọpọlọ wo ní yàsíbò míì níbi ọ̀rọ̀ tá a fẹ́ gbé jáde látẹnu wa kò ní ká pera sákìyèsí. ṣùgbọ́n lópin ìgbà tó bá ti jásí pé àtọkùnrin wa àtobìnrin wa làá mọ́ níyàpẹ́ ẹnu lórí àwọn ọ̀rọ̀ kan tí ń lọ láàrin àwùjọ wa kó tó wá sọ pé ní agbọ́nrin ọlọ́run ọba tó dá ayé àti ọ̀run ó di dandan ká pàkíyèsí ara wa ọwọ́ àkùsí ọlọ́wọ́ bọ́yọ̀ gbọ́ àbọ̀gbà. ǹdí nìyẹn tí ọlọ́run ọba fi ń sọ yí pé lásìtà alẹ́ ìbí musa sọ́tùlù gọ́sí àkùrán chapter number eighty eight verse number twenty two èyí sọ́ńtìláàsì ní orí wọn tiẹ̀ ni kí wo ṣe wá sí fún wọn. ǹdí nìyẹn tó fi já sí wípé nínú sẹ̀mí ayé àwọn ọmọ ẹ̀dá ènìyàn a nídìí láti verify ohun tí a wá sí láyé mi. alákọ̀ọ́kọ́ akọ́kọ́ gbọ́dọ̀ kọ́kọ́ gbẹ ọgbà náà lọ́kùnrin wa àti lóbìnrin wa ẹ̀yin ọmọ ìyá mi tẹ́ ń gbọ́ mi káàkiri lórí ilẹ̀ a gbọ́dọ̀ gbà yí pé nínú tí ọlọ́run bá fi dá ọmọ èèyàn òun nígbàgbé ń bẹ tí ọlọ́run fi dé èèyàn òun ní kíni ìgbàgbé in fact proper noun tí ọlọ́run sọ àwọn èèyàn òun ni anas òun ni kí ni anas ẹ̀yin èèyàn látara nẹ́sìyà. ṣùgbọ́n tẹ bá lọ wo definition anas yìí látara past tense tá a mọ̀ sí nẹ́sìyà. nẹ́sìyà. ó ti gbàgbé he forget àbí he forgot ó ti gbàgbé ẹ dirí kèsè fúnjọ o. nẹ́sìyà ó ti gbàgbé anásù àwọn ẹni tí wọ́n máa ń gbàgbé. ẹ dákun èèyàn ọmọ ìyá mi ǹjẹ́ gbogbo aláàgírì pé a máa ń gbàgbé nǹkan àwọn èèyàn ẹni tí ó kì í gbàgbé nǹkan ọ̀nẹ́wọ́ ẹ kò sí ní audience kò ẹni tí ó kì í gbàgbé nǹkan àbí mashallah in another word gbogbo ohun tí máa ń gbàgbé nǹkan yìí ìtú àmọ́ rántí nǹkan gbà mí tọ́jẹ́ sí pé agbọ́nrin tọ́wọ́ náà ni ìgbàgbé ń agbọ́nrin tó wà náà ni ìrántí tuntun ṣe kíni ní túnbẹ tó gbé ayé ọsọ a realize pé àwọn ah, tí mo sì ṣe yẹ rọ ni o ẹgẹt that is why tọ́já sí pé nínú lárúbá wọ́n ń pè ní alẹ́kọ̀tíyà alẹ́kọ̀tíyà mistakes àṣìṣe lọ́dọ̀ àwọn ibiru nínú ibiru test àwọn máa pè ní kíni o ẹ ẹ dàgbà máa fún máìkì kan. het het tẹ́t. tẹ́t. alif. ẹ̀hẹ́. ata. ata. àwọn máa pè ní ata lárúbá máa pè ní xatiya sẹ́yìn mọ̀ pé sister language làwọn méjèèjì xata xatiya greek náà tún máa fún ní wọ́ọ̀dù rẹ̀ òun náà tún máa pè ní kíni amron amron that means sin ẹ̀ṣẹ̀ definition ẹ̀ṣẹ̀ yìí àwọn èèyàn wá gbé kúrò ní pòsíṣàn tó wà pẹ̀lú wa lókùn pàtó pé gbogbo láti àgírì láti mọ̀ yí pé gbogbo tó bá ti lè gbàgbé nǹkan yóò ṣàṣìṣe láti sọ àtọ́ yẹ pé nínú mẹ́sáàgì tí ànábì wa Musa alẹ́ ìsàlá tí ń fún fìrì àwọn nígbà tó béèrè definition ọlọ́run ọba lọ́wọ́ ẹ̀ inú sọ́ọ̀tù tó akọ̀rán chapter number twenty forty seven forty eight up to fifty three lọ̀rọ̀ yẹn ń bẹ ṣùgbọ́n lè kó gbogbo ẹ̀ tán ṣùgbọ́n láti verse number forty nine. 50, 51 to 52. ó ní kọ́lá rọ́bùnà lẹ́bí àtọ̀kùlà ṣe ń kọ́lékọ́ o túmọ̀dá. kọ́lá fama bá lílukuru ní ìlihula kọ́lá ìlimu wa ìndarọ̀ bífi kìtàbì láàyè dé lórọ̀ bí wàlà yansa. ó ní pé amarọ bukuma ya musa. kọ́lá famarọ bukuma ya musa. fìrìyàwó náà ibi musa àti harun ó ní famarọ bukuma ya musa. famarọ bukuma ya musa. taloluwa ìrẹ musa àti harun kọ́lá àwọn méjèèjì bá sọ pé. rọ́bùnà làdí. àtọ̀kùlà ṣe é kọ́lẹ́kọ̀ sùnmà hàdà. olúwa wa lọ́ba tó dá gbogbo nǹkan ó sì fi mọ̀nà lọ síbi ohun tó torí ẹ̀ dá ọlọ́run dá ẹyẹ ó fi mọ̀nà síbi ohun tó torí ẹ̀ dá ó èèyàn ó fi mọ̀nà lọ síbi ohun tó torí ẹ̀ dá ó dá ojú wa sí wa lára ó fi mọ̀nà síbi pé kó ríran ó dá gbogbo nǹkan àtọ̀kùnlá ṣe yàn kọ́líkọ́ fún màdà lẹ́yìn ìgbà tó wá dà á tán tún wá fún ní ohun tó nídìí tán súnmọ́ àdá ó tún wá fi mọ̀nà lọ sí tó torí ẹ̀dá. ẹ̀dìrí ẹ̀hẹ́ mọ̀ bọ̀ wá. kọ́lá fama bá lulukuru nìlúla. ìyá òní wa ń tẹ̀síwájú òní kọ́lá fama bá lulukuru nìlúla báwo wá ni tàwọn ẹlòmíì tọ́jà sí pé àwọn ti lọ àwọn ti lọ àwọn ti lọ àwọn ti lọ ẹ̀dìrí báwo ni àwọn tí ọ̀rọ̀ wọn ò sojú nígbà tí wọ́n fìrẹ́ ọ̀nà ń sọ fún mi lẹ́nìí àbí wọ́n Musa ń sọ fún mi pé ẹ kí n gba tọ́lọ́hún kí n ṣe kínní báwo ni dájọ́ àwọn tí wọ́n ti lo ayé síwájú kí wọ́n tó ṣe kínní kò tó dé tó máa pariwo fún wa lẹ́nìí ipe Ìsìláàmù lẹ̀sìn o kò sẹ́sìn mi lọ́dọ̀ Ọlọ́run o báwo ni tàwọn tí wọ́n ti lo ilé ayé ṣáájú yẹn báwo ló ṣe rí. Hmm. ó sọ fún wa ní. ẹ kọ́ ọ láfa máa bá lè lókorò ní ìlè hó la kọ́lá ilmu wa inda rabbi fi kitaabi musa wa sọ pé ìmọ̀ àwọn ẹni tó ti lọ ayé ṣáájú kọ́lá ilmu wa inda rabbi fi kitaabi ìmọ̀ àwọn ẹni tó ti lọ ayé ṣáájú ń bẹ nínú tírà ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ẹdiri láàyè dé lórọ bí wàlà yansa láàyè dé lórọ bí Ọlọ́run ọba mi èsì àṣìṣe wàlà yansa Ọlọ́run ọba yìí gbàgbé ẹdiri ìgbàgbé máa ń ṣẹlẹ̀ sí ọmọ èèyàn ẹ̀dá máa ń ṣìṣe ọlọ́run èé sìnse ọlọ́run èé gbàgbé ni ò lè jẹ́ kọ́lọ́run ọ dẹ́sẹ̀ ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́ yẹn máa ń gbàgbé ọmọ ẹ̀dẹ́ yẹn máa ń sìnse àwa máa dẹ́sẹ̀ ọ̀rẹ́ yẹn ni. that is why tó jásí pé ńgbà tí ó kira rẹ̀ nìyẹn ó ní kọ́lá rọ́bùnà lẹ́dí àtọ̀kùlà ṣe yín kọ́lékọ́ òsùn mọ́ọ́dá ó wà ní kọ́lá fámá bá lílí kúrú ní ilé kọ́lá yín lè mú wa yín dọ̀rọ̀ bí fi kìtàbẹ̀ láàyè dìlù rọ́bì wàlà yànsá ẹ dirí ó ní láàyè dìlù rọ́bì wàlà yànsá ọlọ́run ọba mi yẹn sàṣìṣe kọ̀dẹ̀ kí ń gbàgbé àyè gbàgbé ọlọ́run àyè sàṣìṣe ọlọ́run ní fi jọlọ́run. Allahu akbar ajásí pé tí ẹ̀dá bá ti dáhùn sọ yìí pé kò sí àṣìṣe lọ́rọ̀ òun mọ́ òun ò sì ní gbàgbé nǹkan èsè yàn mọ́. ó ti kó o léèyàn. ó ti kó o léèyàn ó ti dẹ̀dá mi. kò wá sẹ́dá tí yẹn lè ṣẹlẹ̀ sí láéláé kò sí kódà kò sí ojúmọ́ kan kò sí àárín wákàtí kan tí ò ní nǹkan tá a mọ̀ gbàgbé. kódà kọ́ mọ hàn kan ó wà nínú òwe tá a mọ̀ pa kó lu hafasafara ọ̀pọ̀lọpọ̀ nǹkan gbà míì téèyàn bá hayó sì lọ tí ó sàkó ọtọ gbàgbé tí ó sàkó lórí rẹ̀ àfihàn tó bá kọ́ lẹ̀ lọ́wọ́ àti ẹ̀tún wà lọ tún omi tó kọ́ sí. ẹ̀dìrí ẹ̀yin ọmọ ìyá mi àdámọ̀ wa nìyẹn ṣùgbọ́n kì í ṣe èmi ni mo èmi ni mo sọ bẹ́ẹ̀ pé àdámọ̀ wa òun ni ká máa gbàgbé nǹkan ọlọ́run náà ló sọ bẹ́ẹ̀ wọn náà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ o anabi wa musa náà anabi wa musa aleyhi salatu wa salam òun fi àárín yẹn yẹjú ara rẹ̀ pé òun yẹn gbàgbé òun yẹn sì ṣàṣìṣe ṣùgbọ́n gbà tó lóun fẹ́ sọ̀rọ̀ bàbá ńlá wa ànábì wa Adam alẹ́ ìsàlá tí ó já sí pé òun gangan tọ́píìkì alẹ́ ìsọ orí rẹ̀ táwọn kírísítẹ̀n tara rẹ̀ tí wọ́n yà lọ́kàn rin tí wọ́n gbé igbá tí èsè tiwa tí wọ́n gbèrú wa lórí wọ́n gbèrú ọ̀gọ́lọ́gọ̀ èèyàn lórí ilẹ̀ láì fẹ́ tẹ̀lé òótọ́ èèyàn mọ̀ ìyá mi ẹ̀ máa bá mi ká lọ inú súrọ́tù Tọ́ha Quran chapter number twenty verse number one hundred and fifteen gangan lọ́lọ́wọ́n bá sọ ọ̀rọ̀ yìí súrọ́tù Tọ́ha chapter number twenty verse number one hundred and fifteen ọlọ́run bá ní pé wàlàkọ́dí àìdínà ìlà àdàmà mìkọ́bùlì nfanẹ́síà wàlàmúnẹ́jẹdẹ làwọn azuma subhanallah suratu Taha chapter number twenty verse number one and fifteen ọlọ́run bá ní pé wálákọ́dé áyídínà ilà ádámà mi kọ́bùlù nfanẹ́síà wàlámùnẹ́jìdì láwò àsìmá. ọlọ́run bá ní pé wálákọ́dé áyídínà ilà ádámà. ilà ádámà mi kọ́bùlù. dájúdájú àwọ ọlọ́run ọba àwọ Allah àgbà àdéhùn àgbà àdéhùn pẹ̀lú ànábì wa ádámù alẹ́ ìsàlà kí làdéhùn náà ni pé igi yìí ọ̀gbọ́dọ̀ dé díẹ̀ igi yìí ọ̀gbọ́dọ̀ jẹ́ ààyè yìí ẹ máa rìn sí i wàlá takọrọba aziza jarani fatakuna mina sọọlimi. kọ́ńtẹ́sì eléyìí wà nínú suratul A'raf Quran chapter number seven suratul A'raf láti verse number eleven up to twenty five lọ́lọ́run fi ń sọ̀rọ̀ yẹn ṣùgbọ́n ààyè ọ̀gbà mi láti kó gbẹ̀ tán. ìkẹ́ mọ mú bẹ́ẹ̀ mọ lómẹ̀ kó lè bá àyè wáyé ké ipe ọlọ́run ọba wà láò yẹnjú gbogbo nǹkan kò sí ohun tọ́lọ́run ọba la nídìí tí ò yẹnjú fún wa àfẹ́ntí ọba fẹ́ gbòótọ́ lókù ọlọ́run bá ní pé wálákọ́dé áídínà ilà ádámán minkobul agba àdéhùn àṣì àdéhùn pẹ̀lú ádámọ̀ síwájú ẹ̀dìrì ọlọ́run bá wà ní kíni fanẹ́síà ẹ̀dìrì fanẹ́síà ṣùgbọ́n ádámọ̀ gbàgbé can you imagine orúkọ wa rò wá àbí òrò wa bá ènìyàn kọ́kọ́ gbàgbé nǹkan according to history ìtàn tá a kà àti gbogbo àwọn òwe ẹ̀sìn tá a kà ànábì wa ádámọ̀ number one. fanẹ́síà Allah ẹni ọkọ́kọ́ gbà kan anabi wa babaláwa anabi wa adamu aleyhi salatu wa salam àwọn kọ́kọ́ gbàgbé nǹkan látara pé wọ́n gbàgbé yẹn ẹ̀yin ọmọ ìyá mi ìyẹn máa dẹ́sẹ̀ tọ́wọ̀ lára èmi àti títí dọ̀la ọlọ́run bá wá ní ṣùgbọ́n ẹ̀mọ́ àwọn tọ́lọ́run bá fi fọ́ mọ́ o ọlọ́run ni wà lámùnẹ́jìdè láwù àzùmá ṣùgbọ́n ńgbà adégbáyà rẹ̀ àbákọ́ mọ̀ ọmọ gbà àgbà pé ọmọ ọmọ ṣẹ̀wá àbákọ́ gbàgbé ni. wàlám nẹ́jìdì làwù azman. ọlọ́run bá ní wàlám nẹ́jìdì azman ọlọ́run bá ní pínpín adégbáyà rẹ̀ ẹ́ àwọn ọlọ́run bá ba lẹ́ni tọ́já sí pé ọgbàgbé ni kì í ṣe pọ́ mọ̀ọ́mọ̀. ọ̀mọ̀ọ́mọ̀ ṣe. ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ẹ wá rí eléyìí tí ádámù wá ṣe yìí ẹ̀yin ọmọ ìyá mi wọ́n wá ẹ ti rí wọ́n gbé ẹrù rú mo tilẹ̀ já sí pé ṣèitán lánàtúláyà àlè èmi kọ́kọ́ máa ń bi ọmọ ẹ̀dẹ́ ènìyàn tọ́lọ́run bá ní kí ọpọlọ rẹ̀ ọmọ ṣiṣẹ́ ẹ gbàgbé pé ẹnìkan lu ẹ̀mí ẹn kìíní kan ẹ̀mí ló lè darí ẹ̀mí fẹ́ẹ̀kì wo kí ni wọ́n ń lò kí lèmi ń lò igi ọ̀lẹ́mí wọ́n ní ọ̀tọ̀ lẹ̀mí ti irọ́ lásán ànábì wa ádámù àlè ìsàlá ọlọ́run ọba ní pé ìgbàgbé ló mu kò mọ̀ mọ̀ tó fi ṣe nígbà adégbáyà rẹ̀ àbá ní pé ó ṣègbéraga kìí ṣe ẹni tó ṣe kíbùrìyà kìí ṣe ẹni tó ṣe mọ́tòmọ́tò ìgbàgbé ló ti mú un àbí ọlọ́lọ́sà sọ sọ àtúntò àkùrán chapter twenty verse number one hundred and fifteen sọfẹ́ parọ́ fún wa ní tí sì ń ṣẹlẹ̀ sáwà náà lẹ́nu títí dọ̀la a mọ̀ gbàgbé a sì mọ̀ rántí. ẹ ti rí anabi wa adamu alayhi salam ìtẹ̀yìn pọ̀ nínú alukurani al-karim yàtọ̀ sínú suratu Araf Quran chapter number seven ọlọ́run ọba tó tún sọ láti verse number eh, twenty twenty five up to twenty seven tàti kìíní kan tó fi ń sọ̀tàn kábílà àti hábílà ọ̀rọ̀ yẹn ń lọ kẹrin ó tún sọ láàyè bòmíì náà ó sọ díẹ̀ ń bẹ̀ nínú suratu Toha tá ń lò lọ́wọ́ ìpẹ̀lú yọ̀ǹda ọlọ́run ó tún sọ láàyè bòmíì náà suratu Qasas ó tún sọ ń bẹ̀ náà ó tún sọ nínú suratu Nahal ọ̀pọ̀ gan tọ́lọ́run ti ń sọ ọ̀rọ̀ ànábì wa àti Ṣaitan àti ìyá wa Hawa pé wọ́n ṣẹ̀ ṣùgbọ́n sọ́ọ̀tì sá nígbà tí wọ́n dá ẹ̀ṣẹ̀ yìí látara pé ń ta ní ẹ mọ́ jẹ wọ́n wá jẹ ẹ wo ọlọ́run bá lọ sọ ẹ lọ wo kọ́ńtẹ́ẹ̀sì kan inú sọ́ọ̀tù bákọ̀rọ̀ chapter number two láti verse number thirty thirty one thirty two up to thirty five lọ́lọ́run bá fi sọ̀rọ̀ yẹn ọlọ́run ní fásitì ma shaytana an yanfa karajahuma mimma kana fihi ma fàánzá láwùmọ́ shaytana an yanfa shaytan shaytan mú ẹsẹ̀ wọn yẹ̀ kúrò níbi tọ́lọ́hún ní kí wọ́n dúró sí. fọ akọrọjà ò mọ mímọ kánẹfì ọyọ àwọn méjèèjì kúrò nínú ìdẹ̀ra tọ́lọ́hún ní wọ́n dúró sí. wọn ò rí hòhò ara wọn tẹ́lẹ̀ wọ́n ṣe jẹ èsógin yẹn báyìí wọ́n rí hòhò ara wọn. wọ́n tẹ wọ́n wọ́n sáré fa ewé ewé tó wà lọ́gbà àlìjẹ́nà wọ́n fi ń bo ojú ara wọn. àwọn olùmọ̀ tẹ̀fsírì kan dáhùn sọ wípé kì í sàlìjẹ́nà tọ́lọ́hún lóhùn kò gbowá sí láàyè yẹn ọ̀sẹ́nì kankan tó ti wọ bẹ̀yẹn ń tiẹ̀ ọlọ́tọ̀ ibi tó kó sí. ọ̀rọ̀ pọ̀ ń bẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ ni lọ. gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ti ti ipasẹ̀ ẹnìkan wọnú ayé. tọ ṣètìgbọ bíbélì ló sọ̀rọ̀ yẹn o. tí ikú sì ti ipasẹ̀ ẹnìkan wọlé ayé. ṣètìgbọ. bẹ́ẹ̀ náà ni ikú ṣe rán gbogbo ènìyàn. ṣètìgbọ. nítorí pé gbogbo ènìyàn ni ó ń dẹ́ṣẹ̀. ṣètìgbọ. Rómà kọ́ yẹn ni. naam Rómà chapter five twelve thirteen ó tún wà fásitì number nineteen rẹ̀ náà wọ́n dáhùn sọ yìí pé gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ṣe ti paṣẹ ni wọnú ayé. wọ́n ní gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ bó ṣe ti pa ẹsẹ̀ èèyàn kan wọnú ilé ayé èyàn ànábì wa. Adam aleyhi salam. wọ́n wá ní. tí ikú sì ti ipasẹ̀ ẹ̀ṣẹ̀ wọlé. ṣẹ̀gbọ́n wọ́n wá ní ikú náà ó tún ti pa ẹ̀ṣẹ̀ wọlé àti mísì Jésù ṣe kí ni ó wá kú fún wa. wọ́n tún fẹ́ fàyọ nìyẹn ìwé Rome ta lọ́kọ́ brother Paul táwọn ta ni. tàn rẹ̀ lé àwọn ará ilẹ̀ róòmù ṣùgbọ́n gangan òun ni pé ànábì wa ádámù alẹ́ ìsàlám nígbà tó di wípé ó padà rí aláìsàn kan tó ṣe inú rẹ̀ bàjẹ́ inú rẹ̀ bàjẹ́ kìí díẹ̀ ó wà ń ronú láàánú akọ ní ohun tí ó ṣe ohun tó ọlọ́run bá lọ́kọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ sọ́ọ̀tù bákọ̀rọ̀ chapter two verse number thirty فتلقى آدم من ربي كلمات فتاب عليهن إنه هو تواب رحيم فتلقى آدم من ربي كلمات فتاب عليه ọlọ́run ọba ní pé ádámà ọba gbólóhùn kan pàdé lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ tó dá fataba alayhi a sì gba ìrònúpìwàdà rẹ̀ innahu huwa tawwabur rahim dájú Allah tawwabur rahim ọba tí gbàrónúkìwàdà ẹ̀dá ni ọba tí sì forí jìyàn ni kí ni wá ní ohun tó wí jáde lẹ́nu jọ́ náà tọ́nà fi forí jìn ó wà nínú sọ́ọ̀tù Araf chapter number seven verse number twenty-three rọ́bánà sọlámúná ànfúsánà wàyìn lamtẹ́kfìrì lánàá wàtàràhàmúná lánàá kùnánà mina lè kọ́ sírí. kọ́lá rọ́bà náà dọ̀là múna. ọlọ́run bá ní kọ́lá àwọn méjèèjì bá sọ pé eyín ìyá wa Hawa àti ànábì wa Ádámù àwọn sọ pé rè olúwa wa sàlámùnà ànfúsánà olúwa wa àti sàbòsí fẹ́mi ara wa wa in lam tagfiri lana. wa in lam tagfiri lana. tọ́ bá forí ẹ̀ṣẹ̀ wa jìn wá o. wa tarahamna. kò sì kẹ́ wa lanakunanna minal khasirin. àwọn àdúrà ẹni tí ó ṣòfò tí ọlọ́run bọ̀ bá foríjì wá lórí ohun tá a ṣe tó níwọ̀ fẹ́ ká ṣe ṣùgbọ́n gbàgbé mú wa fi ṣe èṣù tàn wá torí pé wọ́n ní fàdá láti ṣe ìtọ́ àlẹ́ gòrò ṣe ìtọ́ àni tọ́ka wọn sí ìtànjẹ ìgbà ọlọ́run bọ̀ fẹ́ kẹ́ mọ ọbẹ̀ lọ gbére ni ẹ̀rí so ìtànjẹ yẹn ló fi tàn wọ́n gẹ́gẹ́ bá a ti mọ̀ pé ìlérí ṣe ìtọ́ ńlá ní tùláyà àlẹ́ ó ti wà lórí wa o ó wà ní sọ́tù àrọ́f kan chapter number seven verse number seventeen up to eighteen tó ní pé fábì ìnzáti kàlá ògìwọ ẹnáwó àjùmáyé ẹdiri ó ní làákì ìdáná lákàsí rọtọkà mùsítẹkì ojú ọ̀nà tó torí wọn ṣépè fún mi yẹn ìyín jókòó dè wọn ìyín gbàkótó dè wọn ìyín dà wọn nù gan ṣètò ní ṣèlérí bẹ́ẹ̀ fọlọ́run ọlọ́run ni mo ṣe má dà mọ́ dàrẹ́ láàmú ṣe ń so eighteen nineteen to twenty ọlọ́run ni mo fira mi búra gbogbo ẹni ó tẹ̀lé ọ láàmú láàánà hàn jàn náà kò náà ni. Allahu akbar wàmà tẹ̀bí ẹ̀ kàmí ẹnikẹ́ni tó bẹ́ẹ̀ gbà fún ọ tó sì tẹ̀lé wọ èṣù ìjọ àfi gbogbo yín kò ná kọ́nà kó sọ wa mẹ́. àmín. ìyẹn rinlẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n Allah subhanahu wa ta'ala ó tóbi kọjá pé ẹ má jẹ́ kínní débi tí tó à ń sọ pé ó gbàgbé ni kò mọ̀ọ́mọ̀ ṣe ó gbàgbé ni kò mọ̀ọ́mọ̀ ṣe ọlọ́run sì lóhùn ṣe kínní òun foríjìn ṣùgbọ́n kírísítẹ́nì ò rí bẹ́ẹ̀ kò rí àkòrá foríjìn yẹn nínú Genesis chapter number three verse number sixteen wọ́n nídìí nìyẹn tó fi jásí pé wọ́n gégùn lóbìnrin lórí tó yẹ pé inú ìnira lọ́mọ lóyún ẹ torí wà ẹ̀ṣẹ̀ tó dá torí wà ló mú ọkọ rẹ̀ jẹ èso yẹn àwọn ọmọ bílẹ̀mù ya wa ayé fàápọ̀ o bíbélì láàlì rẹ̀ jágbajàgba ni àní mo ka fáṣẹ̀ kan nínú bíbélì ẹ bá mú ẹ bá náwó báíbù rẹ̀ dì eléyìí ẹ wò eléyìí tòkè ìhùn náà nìyẹn yẹlò yẹn ẹ wò eléyìí eléyìí tó wà lọ́mọ́ ń pè ní good news bible with deuteronomical books and abracadabra ó contain eighty three books sẹ́rí búùkù kan wà nù rẹ̀ tó ń pè ní the book of Syriac. all the book of Ecclesiasticus chapter number uh, chapter number two verse number twenty three ẹgbọ́n tó sọ ni ó the birth of daughter is a lost kéèyàn ó bímọ obìnrin ó ṣòfò. bẹ́ẹ̀ni bíbélì ló sọ bẹ́ẹ̀ pé o bímọ obìnrin o ṣòfò ara dànù nu bíbélì ẹ lọ wo ecclesiasticus chapter twenty three ni verse two twenty three verse two wàláì ẹ lè rí ẹ sẹ́rí book of Sirach àbí ecclesiasticus tí mo wí yẹn ẹ lè rí inú King James o ẹ lè rí inú amplifier o lọ́dọ̀ àwọn Roman Catholic lẹ́tì rí oníkéèyàn ó bímọ obìnrin ó ṣòfò ara nírò rí pé kí ni obìnrin ò láǹfààní òun ló jẹ́ ká dẹ lẹ́sẹ̀ báyìí Genesis chapter three verse number sixteen òun wá dáhùn sọ yìí pé ìwọ obìnrin tí í ṣe é fà ọ̀dọ̀ ọkọ rẹ ló sì máa wà so ọlọ́run ti fi re ọlọ́run ti fi gégùn pé inú ìnira lọ́mọ lóyún inú ìnira náà ló sì máa bímọ that means ẹ̀ṣẹ̀ ló fà tẹ̀yìn obìnrin fi ń lóyún ẹ̀gbọ́rọ̀ ọbú tí ò sí dédé lákàyè kí ẹ pín ẹ̀ṣẹ̀ ńlọ́fà ẹ lọ́ọ́ kà á wọ̀ mẹ́ Genesis chapter three verse sixteen kódà ọ̀rọ̀ kẹ̀gẹ́ tún wà ní eh, the book of Psalm orin David chapter fifty one verse number five ọ̀rọ̀ burúkú ni o. dájúdájú. ẹ máa gbọ́ o ó ní dájúdájú. nínú àìdára ni a bí mi. ṣe ti bọ́ ó ní inú àìdára ni wọ́n fi bí mi àti mi ìgbà tó wà nínú oyún yẹn ò ò èsè yẹn ẹ máa gbọ́ o. nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi fi lóyún mi. ṣe ti bọ́ inú ẹ̀ṣẹ̀ náà ni ìyá mi tún wá lóyún mi sí. Si ìdí nìyẹn tí wọ́n fi ń gbé ọpọlọ wa lọ sí rí orí wípé ẹnìkan wà tó mọ́ kangakanga ẹ̀jẹ̀ rẹ̀ ní láti sàn nílẹ̀ síwájú ká tó lè survive nínú life wa wíẹ̀. ẹ̀ṣẹ̀ ni ó síwájú òfin. tẹ́gbọ́ wọ́n wà ní ẹ̀ṣẹ̀ òun ló síwájú òfin délé ayé wọ́n ní ẹ̀ṣẹ̀ òun ló síwájú òfin ọlọ́run délé ayé subahana that means pé ọlọ́run ọba ò níjọba tí ń ṣe tẹ́lẹ̀ náà òfin títí se lórí àwọn màláìka ńkọ́ májẹ̀mú rẹ̀ tó fi lọ̀ wọ́n ńkọ́ inú suratul asa plant thirty three verse number seventy two seventy three up to seventy four májẹ̀mú ọlọ́run bá tó lóun gbé fún òkè ńkọ́ èyí tó lóun gbé fún àwọn màláìka ńkọ́ fa abayina an yahmilinaha ṣùgbọ́n wọ́n kọ̀ páwọn ò lè gbé májẹ̀mú yẹn sótì dẹ́ èyí èèyàn ni ẹ mọ̀ parọ́ fáyé ṣùgbọ́n torí pé irọ́ ti rọ̀ yín lọ́rùn èyí èèyàn náà àwọn pé ká gbà pé ẹnì kẹ́kẹ́ kú fẹ́sẹ̀ wa ká sì mọ ohun tó wù wá lọ nínú sẹ̀mí ayé àbí ẹ̀ṣẹ̀ wù gan ló kú fún èmi wọn ń béèrè àpẹẹrẹ inú ẹni tó ní mọ̀jẹ̀gì yìí o ìfẹ́ kó dé bíbá yìí kó ká èso yìí o ìgbàgbé wa ṣe mi mo wá ká èso yẹn mo sì jẹ àtẹnitọ́ tẹ obìnrin kan láti ìlú kan wá sí ìlú kan ó gé apá ó lọ́tọ̀ ó gé ẹsẹ̀ ó kójọ sínú àpò táyé sì rí báyìí pé lóòótọ́ òun lọ́pa ẹ dákun ta ló lórí ibú náà méjèèjì lọ́dún ẹ̀ ń torí rẹ pé mo fẹ́ kọ́ sọ̀rọ̀ o bó sì wọ́n tó ń gbọ́ mi lókèrè ìwọ́n gẹ kọ́kọ́ wò nú ọpọlọ rẹ ta ló lórí ibú jùlọ inú ẹ̀ tó ní ìfẹ́ kó jẹ sóye o ó sì jẹ́ o tún á gbàgbé ní kése pé o mọ̀ọ́mọ̀ àti wọ́n tó o mọ̀ọ́mọ̀ tẹ obìnrin kò lábẹ́ àwọn òbí ẹ̀ wá sílùú míì wọ́n gorí ẹ̀ wọ́n gápá ẹ̀ wọ́n sì kó sínú àpò tí gbogbo ayé ń rí báyìí ta ló lórí ibu ẹ ọlọ́run jọ dáa fún yín. àmín. ẹni ó pààyàn ẹ dákun káwá dáhùn sọ yìí pé ohun tó ṣẹlẹ̀ ni pé ibi tí ayé ó gbé gbàgbọ́ lé òun náà ni pé ẹ̀ṣẹ̀ ẹni tó jẹ èso yẹn tọ́lọ́run ní kọ́ mọ́ jẹ yẹn sí ọlọ́run ó sọ pé ẹ gbọ́dọ̀ pa ayẹn ni. sọ́ọ̀tù mọ́ẹ́dà chapter number five verse number thirty two ọlọ́run bá ní gbé ń bẹ̀ láti ṣe lófin fáwọn ọmọ ìsirẹ́lí ẹnìkan ò gbọ́dọ̀ pa ẹ̀mí kan ẹni ó bá pa ẹ̀ padì ẹni ó bá yẹ ẹ̀mí kan dà gẹ́gẹ́ ni ó yẹ gbogbo ẹ̀mí èèyàn ẹni ó pa ẹ̀mí kan dà gẹ́gẹ́ ni ó pa gbogbo ilé ayé ni imagine ká sọ pé ẹni tó yẹ ẹ̀mí kan yẹ gbogbo èèyàn ẹ wò ládàá tí ó gbà ẹni ó pa ẹ̀mí kan dà gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ó pa gbogbo ilé ayé ẹ wá ń gbé ẹsẹ̀ rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ ẹni tó jẹ èso tó lúwa wá tún wá sọ̀kọ́ gbàgbé ló fi jẹ́ àtúnwá rẹ̀ rí i ọlọ́run ni mo ti yọ́nú sí mo ti foríjì ṣé kọ́lọ́run wá foríjì yẹn pé èso yìí tó jẹ ìkókò lẹ́nu rẹ̀ ẹ wá ní kò rí bẹ́ẹ̀ o Genesis chapter number three verse number sixteen gbogbo obìnrin pátá ló ti dáràn inú ṣòro ni wọ́n mọ bímọ inú ṣòro náà ni wọ́n mọ gbóyún ká ó tún wá sọ inú Psalm chapter number fifty one verse number five ó dáhùn sọ pé ẹ̀ṣẹ̀ ló kọ́kọ́ délé ayé ṣáájú òfin ìdí nìyẹn tá a fi nídìí ẹ̀jẹ̀ nìkan tóun mọ́ wọn bá ní jésù lọ́mọ ọlọ́run tó mọ́ mo ní wàláhì ọ̀ka bíbélì rẹ dáadáa inú matthew chapter number eleven verse number eleven jésù ló sọ jáde lẹ́nu ara rẹ̀ ó ní ẹni tó kò sí ẹni tó mọ́ kò sẹ́ni tó níyì kò sẹ́ni tó nípò kò sẹ́ni tó dáa tó tó John the Baptist tí í ṣe ànábì aleyhi salaam. ta ló sọ. So? ta ló sọ. Jésù. anabi wa isa aleyhi salam. aleyhi salam. ó lẹ́ni kò sí ẹnìkan tí wọ́n bí láti inú obìnrin wá eh? tó dáa tó clean tó mọ́ tó tó John di Baptist kírísítẹ́nì ẹ sọ fún wa ṣé wọn ò lóyún Jésù tóun gan fi wọn sọ jáde lẹ́nu pé ẹni tó mọ́ jùlọ òun náà ni anabi wa Yahya. aleyhi salam. tẹ́ ń pè ní John the Baptist tí wọ́n ṣe tó ṣe ìrìbọmi fún Jésù ní Matthew chapter three verse number sixteen and seventeen so ìyẹn ó kọ́kọ́ rinlẹ̀ yìí pé Jésù gan ti kọ́kọ́ di bọ́ǹgì ẹ̀ pé kò sí ohun tí ń jẹ́ sí pé ẹ̀ṣẹ̀ kan ń lọ sí rí ẹnìkan ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn wa ànábì wa Ádámù alẹ́ ìsàlá ó tọrọ àforíjì lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run sì foríjì títí dọ̀la lọ́mọ ènìyàn mọ̀ ọ́sẹ̀ lọ́run tí ó sì mọ̀ túbà tọ́lọ́run ó sì mọ̀ foríjì Ọlọ́run lọ́jọ́ tí ní gba àforíjì ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ lórí ilẹ̀ òun ni ọjọ́ tọ́já sí wípé ibi tí òòrùn ti ń wọ̀ ibẹ̀ ni ó ti yọ ibi tí òòrùn wọ̀ sí ibẹ̀ lòòrùn ó ti yọ ibi tí ah. òòrùn ti ń yọ ibẹ̀ ni ó wọ̀ sí lọ́jọ́ yẹn ọlọ́run bá ní ìnígbà foríjì ẹnì kankan mọ́ lórí ilẹ̀ gbogbo ẹni ó bá wà lẹ́yìn ọjọ́ yẹn òfò lókù tó bá kọ̀ lọ́lọ́run jáwọ́ kó ń bẹ̀ lé. àmín. ọlọ́mọdé aṣòfò. àmín. ọjọ́ tó bá ti rí pé ibi tí ń wọ̀ sí ibẹ̀ ló ti yọ wá báyìí tiẹ̀ bọ́ láyé nù gbogbo àwọn tí wọ́n kú ń gbà yẹn ọlọ́run ní ìnígbà tọ́lọ́run ọba gbàtúgbà wa ordinary èní lásán ọmọ ìwà láìta láì tó pe ni lórí irọ́ fèèkì lásán tẹ́gbẹ́ tó bá mọ̀ ọmọ kó wà láìta láì láti inú ọkàn rẹ sọ́ọ̀tù mẹ́ta chapter five verse number eighty nine ọgbàwẹ̀ tàbí kọ́ ọbọ̀ èèyàn èèyàn sixty lọ́jọ́ kan ṣoṣo hmm. tàbí kọ́ ọ ra sọ sí wọn lọ́rùn èèyàn mẹ́wàá kókó aláìtàláì lórí irọ́ ẹ wàláìtàláì mo fọlọ́run bá búra two two thousand lọ́bàdé lórí ìsáárì ọjà one one thousand naira ó tún ní wàláìtàláì súnmọ́bí láìlẹ̀sí láìláìlá wa ìdí ìjẹ́ wa naira ó lè ti jẹ́ eight thousand ó ti jẹ́ ten thousand fifteen thousand lérí ọjà ó tutù yàtọ̀ sí yẹn tán ọ̀tọ̀ ni kò gbá agolo lẹ́gbẹ̀ẹ́ agolo ráìsì kò jí kùkù nídìí kí o kàn á wọ kí o gbọ́ wá kéré sí kìí ṣe wà ẹsẹ̀ làwọn yẹn. náà kọ́ wá gbà pé accepted ẹ jẹ́ kí n dá òye wa padà síbi tí mo fi ṣàpẹẹrẹ ó gbà pé ànábì Ìsá ó ti wá sáyé ó sì ti kún fẹ́ṣẹ̀ èmi mọ́ béèrè simple question simple answer àwọn ẹ̀ṣẹ̀ wo. àwọn ẹ̀ṣẹ̀ wo. irú ẹ̀ṣẹ̀ wo. àwọn ẹ̀ṣẹ̀ wo nítorí a nídìí láti mọ̀ pásítọ̀ kanjọ́ kan nílé mi nísàlẹ̀ bọ̀rú ó wá wá sórí ta ẹ̀ṣẹ̀ lé wa ó bá ní ẹni tó bá ní jésù kì í sí ọmọ ọlọ́run kó jáde wá mi ìsìsí ńlé mo wà lókè làwọn ọmọ àwọn student bá sáré wá pè mí usas usas àwọn kírísítẹ́nì ti pọ̀ nílé wa báyìí mo ní ilé wa wọ́n bá kó sínú jàlábíà mo fi gíláàsì mi sójú wọ́n rí mi tí mo yọ lókèrè báyìí wọn ò yọ kínní máìkì àwùjá tí wọ́n fi ń pariwo yẹn àti kínní bí masínì mẹ́ta wọ́n gbé wa wọ́n sàn gorí rẹ̀ ah tí n tí sọ̀rọ̀ ẹdú ẹjẹ àjọ sọ wọn bá họ lọ èrò ti gbé báyìí níjọ́ tí mò ń sọ yìí nígbà tí ó wàá dọwọ́ rọ̀lẹ́ ló bá padà wá mo ní ẹjẹ àfún níjòkó ẹjẹ ó jókòó a bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ mo lẹ́ẹ̀ mọ́ sọ pé Jésù kú fẹsẹ̀ irú àwọn ẹ̀ṣẹ̀ wo gan rí mo la arẹ́ nìkan nísìn ó ń jíyàwó ó ń jíyàwó rẹ̀ bá sùn ó wá accepted Jésù ti ru gbogbo wa lọ ẹnìyẹn wà ń ìyàwó tàbá àbúrò rí obìnrin wọn à ń rẹ́pù rẹ̀ bó ṣe bá wọn bẹ̀ yẹn ó yẹ kó ọpọlọ orí ó lè sọ fún ọ pé jésù ṣe kínni ó ti ru gbogbo kínní yẹn lọ nǹkan tí ó wá ṣẹlẹ̀ ni pé ẹ mọ́ gbádùn lọ́kẹ̀sí báyìí. Hmm. ẹ òun jayé lọ́wọ́ ni mo bá fàájì sùn torí pé jésù ti ṣe kínni ó ti ru gbogbo kínní yẹn lọ tó kọ sẹ́sẹ̀ mọ́ àbẹ̀wò gan nínú àwọn ẹ̀ṣẹ̀ gan lẹ́ ń pè wá sí náà. so ohun tá n pè lẹ́sẹ̀ ọ̀kan tún nìyẹn ó ní no no no no ah irú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yẹn mo nírú àwọn ẹ̀ṣẹ̀ wo ó níbi kéèyàn mọ parọ́ bíi kéèyàn mọ mọ mo ní ah òpùrọ́ lẹ́yìn náà mo ní ẹ mọ̀ pé kéèyàn ó ṣe kèfèrí sọ́lọ́hun kọ́ ọmọ tẹ̀lé lànà àwọn ànẹ́bí wọ́n gangan lọ́tọ́ ọlọ́run jù gangan ńlọ ń ọ wàláì bí ṣe sọ nìyẹn. èyí ń sọ nìgan ọ̀rọ̀ nípa. mo ní mo ní sẹ́ni tí tẹnu ibọ́lẹ̀ yìí gan yálà yàrá kẹ sọ pé jésù ọmọ ọlọ́run ni irọ́ lọ́n pa kò sọ pé ọlọ́run ọba ọlọ́run ọmọ ọlọ́run ẹ̀mí mọ́ irọ́ lọ́n pa kò sọ pé ní orúkọ jésù àmì irọ́ ni òun pa. òpùrọ́ ni ọ́ òpùrọ́ ni ẹ́. ń tàkà záàbù. ẹlẹ́sẹ̀ ni ẹ́. can you imagine. ṣùgbọ́n pírọ́blẹ́mù tọ́kẹ́ wà ní pé ọgọ́rùn èèyàn ni wọ́n fẹ́ gbòótọ́ wọn ò dẹ̀ kí n fẹ́ fọ́lò òwe tó wà ní ọwọ́ wọn ẹ jẹ́ kí n sáré sọ ọ̀rọ̀ kan tí ó mú òye wá sí dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sẹ̀ ṣe rí púpọ̀ àwọn tí wọ́n sábà máa ń kóòtì ọ̀rọ̀ yìí wọ́n máa ń kóòtì Ezekiel chapter eighteen verse number twenty up to twenty-one ṣùgbọ́n ẹ bá mi ka láti verse number nineteen up to twenty-four ẹ mọ gbọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ pọ̀ ń bẹ gan o tí mo fẹ́ ká dì mú o ẹ mọ̀ rọ̀ sí mi o mọ̀ bọ̀ wá ẹ̀hẹ́. ṣùgbọ́n ẹ mọ gbọ́ o. bí kò bá ní agbára láti mú àdàbà méjì. ẹhẹn lẹfẹtikus ló ń kọ́kọ́ kà yẹn. naam. ẹhẹn nígbà táwọn ń dáhùn sọ yìí pé ẹ̀jẹ̀ jésù òun lọ́sẹ̀ fún wa lórí ọ̀rọ̀ ẹbọ lẹfẹtikus chapter five kọ́ yẹn ni. naam. ẹhẹn ó ní ọ̀rọ̀ ẹbọ ohun tó pa ẹ̀ṣẹ̀ wa rẹ́ wọ́n ní ẹ̀jẹ̀ jésù ni. ẹ gẹ́tì lọ́dọ̀ ìdí nìyẹn tí wọ́n fi ní ká bìlífù nínú crucifixion pé jésù kú sórí àgbélébù wàláì títí dọ̀la tí wọ́n bá deliver lecture tálẹ́ ìtàn ní public lecture mẹ́wọ̀n lọ bíi six hundred and twenty-one public lecture ìbí kírísítẹ́nì kan léde pé kí lẹ́sẹ̀ jésù gan tó ṣẹ̀ tí wọ́n fi ló dìsáàfù kí wọ́n gérí ẹ̀ kí wọ́n kàn mọ́gi ẹ sọ títí dọ̀la kò kí nítumọ̀ kan náà wọ́n kàn mọ́ pàṣẹ báyìí wọ́n mọ̀ ṣe báyìí wọ́n mọ̀ ṣe báyìí tí ò nítumọ̀ haúsá ni ohun téèyàn ó ṣe táàbí gbọ́ ohun tó kàn yìí ẹ̀já mọ káàdì ó lè gbàgbọ́ àbí ẹ̀kọ́ ni máṣàlá ṣùgbọ́n inú Leviticus ọ̀tọ̀nu tó ń gbé wá nídàájọ́ fún ẹ̀ṣẹ̀ mọ̀ bọ́ wá. bí kò bá ní agbára láti mú àdàbà méjì wá. ṣẹgbọ́ ọ̀dẹ́sẹ̀ ọwọ́ àfẹ́kẹ́sẹ̀ yóò kú ò ó mú àdàbà méjì. tàbí ọmọ ẹyẹ. tàbí ọmọ ẹyẹ ọmọ ẹyẹlé méjì. ó tàbí kó mú ọmọ ẹyẹlé méjì tàbí àtọ̀ bá ní agbára àdàbà àti àmọ̀ báyà àdàbà òrófó ni o àbí kòǹkótó ni o tọ́ra dàbà lòun náà àbí àdàbà orí àbí àdàbà kọ́ lòun náà ni èwo ń bẹ àbádàbà agbẹ́gbẹ́. Leviticus chapter number five verse number kini. verse number eleven. ó ní tí ọba fẹ́ mú ẹ ìwé ọdẹ́sẹ̀ wá fẹ́ yípo ẹ̀yẹ́lé méjì lẹ́yìn ẹyẹlé méjì tó bá ní kápẹ́ ẹyẹlé méjì ọmọ ẹyẹ ọmọ ẹyẹ báwo lẹ́ ń adaba é. àdàbà. àdàbà. mọ̀ bọ̀ wá. ohun tí yóò mú wá fún ẹbọ ẹ̀ṣẹ̀ tí ó ń dá. ṣètùbọ̀. ìyún ni ẹbọ ẹ̀ṣẹ̀ tí o ṣe kí ni. tọ̀dá. ẹ fẹ́ rúbọ ẹ̀ṣẹ̀ sọ́lọ́run nìyẹn o kó lè bá àgbàdo ní kúwàdà now ṣé àwọn pé èyí tún yàtọ̀ sí ẹ̀kọ́ pé ká gbà pé jésù ló ṣe kí ni èwo ni ká gbàgbọ́ ń bẹ ṣé lẹ́fẹ̀tìkù chapter number five verse number eleven lọ̀rọ̀ ni àbí the first episode john chapter five eh, chapter four verse number two òun sì ní ètùtù fún ẹ̀ṣẹ̀ wa sọmọ kìí ṣe tiwa nìkan bí kò ṣe fún ti gbogbo ayé tí wọ́n bá tún wá gbé pa wọ́n tún wá dáhùn sọ èmi mọ̀ kíní yẹn gẹ́ ti dàrú mọ́ ọ lọ́wọ́ fáá ẹnìkẹ́yìn náà ẹlẹ́dàá sọ pé òun ni ọlọ́run ọba ẹnìkẹ́yìn náà ẹlẹ́ni òun ni ọmọ ọlọ́run ẹ̀tún lòun ni wọ́n pa fún ẹ̀ṣẹ̀. Ah! ẹrù ti pọ̀ lórí ẹ̀. àdánwò o. ẹ wá mọ̀ wọ́n tún àmọ̀ sọ pé one one one is equal to one one plus one plus one plus one is equal to one lára ìyẹn yọ̀kan yìí náà o lára ìyẹn yọ̀kan ìyẹn tí ń jẹun ìyẹn tí sẹ̀sẹ̀ ń dàgbà sí díẹ̀díẹ̀ ẹni tí wọ́n ń kọlà fún wọ́n dábẹ́ fún ẹni tí wọ́n ń pọ̀n sẹ́yìn báyìí ó sì dọ́lọ́ mọ́ ọ lọ astagfirullah ọlọ́run kó sọ wa mẹ́. àmín. èyí ò tún àti dúró o anabi wa isa aleyhi salam ẹrù tí wọ́n gbèrú ọkọjá tiẹ̀ gan ẹrù tí ọmọ kankan nípa rẹ̀ wọ́n sì gbélé lórí gbìm wọ́n ní kó bẹ̀rẹ̀ sí ni mo rú kí wọ́n ní gbogbo ẹrù ẹ̀ṣẹ̀ ayé pátá jésù kẹ̀ wá ni. mo rò pé tírélà jésù gan bóyá one million táyà lẹ́gbẹ̀ẹ́ yìí one million táyà lẹ́gbẹ̀ẹ́ yìí ó wá ru ó ru ó ru ó ru gbogbo táyà yẹn gan ò ní jò tán báyìí. imagine <laughs> ṣùgbọ́n wọn la jogún ẹsẹ̀ yẹn ǹjẹ́ bẹ́ẹ̀ lórí ọlọ́run ọba Allah wa sọ fún wa nínú Israel chapter ọlọ́run bá ní pé manihitada fa inama yahatadi linafsi wa man dalla fa innama yadillu alayha wa la tasiru wasiratun wisra ukhra wa ma kunna muwazzibina hatta nab'asa rasula ọlọ́ni man ihtada fa innama yahtadi li nafsi ẹni ó bá mọ̀nà ó mọ̀nà fẹ́mi ara rẹ̀ wa man dalla fa innama yadillu alayha ẹni ó bá sì tún sọnù ó tún sọnù fúrí ara rẹ̀ náà ni wàlẹ́ tẹ́sírù wa sírọ́tún wísírọ̀ òkúrọ́. ọlọ́run lẹ́nìkan ò ní bẹ́ẹ̀ nìkan rẹ́rù ẹsẹ̀ rẹ̀ ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan rú ẹrù ẹ̀rí ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan rú ẹrù ẹsẹ̀ rẹ̀. wàlẹ́ tẹ́sírù wa sírọ́tún wísírọ̀ òkúrọ́. ẹ̀ṣẹ̀ tó bá lè dáhùn ọba rẹ̀ ní ọdá kò sì mọ ọrùn nǹkan rẹ̀. wàlẹ́ tẹ́sírù wa sírọ́tún wísírọ̀ òkúrọ́. mo gbé àkídà rẹ mo gbé ìgbàgbọ́ rẹ mo gbé ọkàn rẹ sórí pé kú fún ọ jésù ọ̀wá kú fẹ́ni kankan nínú gbogbo wa o jésù náà wá jíṣẹ́ ó wá jíṣẹ́ ọlọ́run ó wá jíṣẹ́ ọlọ́run fáwọn èèyàn nígbà tó fi wà láyé ipe ẹ̀yin náà ẹ fi ẹ̀ṣẹ̀ lẹ̀ ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ ẹ̀rí ẹ jìnà sí wá ẹ̀ṣẹ̀ èmi mọ sọ níbo ni jésù ti sọ lọ́nà kan bẹ́ẹ̀ ni gospel mẹ́rìnrin ni o ipe mo wá kú fẹ́ṣẹ̀ yín. síbẹ̀síbẹ̀ ẹ ń sọ pé kí ló dé tí ọmọ kò fi ní jìyà ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀. ṣe ti gbọ́ níwọ̀n ìgbà tí ọmọ bá ti pa òfin mú. so can you imagine kí èmi àti wọn wá jọ máa fi òye wò tí ọlọ́run bọ́ bá àlékè ọlá títí gbé ń sọ fún wa yí pé wà láà tẹ̀sírù wá síra tó ń wèsìrà ó kọ́rọ́ ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan ẹrù ẹrù rẹ̀ kálukú ní ọ̀rẹ́ ẹrù ẹsẹ̀ rẹ̀ wà máa kún nàmú wá zibi iná ata nàbó wá sàrọ̀ sọ à ní gbéyàdìde sí lètò àbíràn kan àyàfi kákọ́kọ́ ránṣẹ́ sí wọn náà. wà máa kún nàmú wàláì ó mẹ́ṣẹ̀ nínú bíbélì wípé ẹnìkan ò ní bẹ́ẹ̀ nìkan rẹ̀ rú ẹ̀ mo fẹ́ kẹ́ farabalẹ̀ bá mi gbọ́ kọ́ńtẹ́sì yìí dáadáa ẹ̀hìn mo sì ní táìmù díẹ̀ sí mo fẹ́ kẹ́ farabalẹ̀ bá mi tàbá lẹ́ni christian tó bá fẹ́ béèrè question o ẹ̀hìn mo fẹ́ kẹ́ farabalẹ̀ láti gbọ́ kọ́ńtẹ́sì yìí dáadáa ezekiel chapter number eighteen ẹgbẹ́ láti verse number nineteen up to twenty-four ẹ mọ gbọ́rọ̀ tó wà ń bẹ̀ o. síbẹ̀síbẹ̀ ẹ ń sọ pé. síbẹ̀síbẹ̀ ẹ̀yin ènìyàn ẹ̀ ń sọ wípé kí ló dé tí ọmọ kò fi ní jìyà ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀. ṣètìgbọ́ kí ló dé tọ́já sí pé ọmọ kò ní jìyà ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ta ló sọ bẹ́ẹ̀ báyìbù ìbéèrè ni o abẹ́sí question bẹ́ẹ̀ question mark ọyá mọ̀ bọ̀ wá. níwọ̀n ìgbà tí ọmọ bá ti ṣe ohun tí ó bá òfin mu. ṣètìwá gbọ́ òfin tẹ́ ẹ dáhùn sọ yìí pé òfin yẹn kò ṣáájú ẹ̀ṣẹ̀ délé ayé ẹ̀ṣẹ̀ ló òfin ẹ̀ tún wà ń sọ fún wa níbò míì nínú Èsíkẹ́lì chapter number eighteen verse number nineteen wípé nígbà tí ọmọ bá ti ṣe nǹkan tó bá òfin Ọlọ́run mu tí ó ti kò lè jìyà bàbá rẹ̀. astagfurullah tí ọmọ bá ti ṣe nǹkan tó bá òfin mu kò ní jìyà ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀ ọ̀tọ̀ tó múyàn wá láti ìlú kan lóbìnrin tó lori lórí tó gbogbo ẹ̀ àwa dáhùn sọ pé ẹ ohun tó ṣẹlẹ̀ ní pé ẹjọ́ ọmọ lọ́ǹtì ẹ̀já ẹ ẹja firi rẹ ọyẹ lọ mú bàbá rẹ̀ wá tí bàbá gbin òní làwọn pé ṣe èmi mọ rán ọwọ́ mi lẹ ti bá a tàbí ẹni tá a bí níbejì wọ́n jọra gan táyé wá dáràn wọn á nìkan dé ní yóò yàrá bínú yarí. yarí. kátẹ tó a sọ pé ohun tó jẹ mọ́ pé ohun tó ṣẹlẹ̀ ni pé ọlọrin kú ẹ̀mí rẹ̀ ọbọ ó kò láyé ta ló fẹ́ kú kọ nẹwọ. kò sí. wọn lè gbà o lè fọmọ rẹ lẹ kò pé ah, àdúgbò yìí o wọn la nídìí èèyàn kan tó ń bá dẹ̀ ti fi ṣe tutù gbogbo ọmọ tutù ó lè fi lẹ kátó a sọ pé ọlọ́run. mọ̀ bọ̀ wá. tí ó sì ti mú gbogbo ìlànà ẹ̀mí sẹ́. ṣe tí ọmọ yẹn ti mú ìlànà èmi ọlọ́run ọba ṣẹ. dájúdájú yóò yé ni. dájúdájú ru ọmọ bẹ́ẹ̀ yóò yé kò ní ru ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀. kí lànà ọlọ́run kí ni ìlànà ọlọ́run tẹ̀sí kẹ́lì eighteen chapter verse nineteen yẹn ń sọ. ǹdẹ́ lòfin tó fi rán àwọn ànẹ́bí rẹ̀ ètò ìfìràn àwọn ànẹ́bí sílẹ̀ ìsírẹ́lì ẹ̀hẹ́ mọ̀ bọ́ wa. ẹni tí ó bá ṣẹ̀ ni yóò kú. ṣe ó wà lẹ́ni tó bá ṣẹ̀ ni ọmọ kò ní jìyà bàbá rẹ. ọmọ kò ní jìyà bàbá rẹ. bàbá rẹ. bàbá kò sì ní jìyà ọmọ rẹ. bàbá náà wà ní jìyà ọmọ rẹ olódodo yóò jèrè òdodo olódodo yóò jèrè. can you imagine? olódodo jèrè òdodo rẹ̀ ọmọ òní jí ẹ̀ṣẹ̀ bàbá rẹ̀. tọ ọ̀rọ̀ kú àbí òkú inú bíbélì mọ bọ wá. bẹ́ẹ̀ sì ni ènìyàn burúkú yóò jèrè ìwà burúkú rẹ̀. sẹ́tibọ́ ó léèyàn burúkú yóò jèrè ìwà burúkú rẹ̀. ẹ ti sọ pé èèyàn rí ó jèrè ìwà burúkú tí ọ̀dá kò ṣeéṣe tọrọ tó ṣe é di làákàyè ní sọlọ yìí the same thing pẹ̀lú tálùkùrá ní ẹ̀ sọ. So láfi ní ẹ jẹ́ ká gbá àgírí pẹ̀lú tó wà communalities ẹgẹ́tì jọra wọn ṣe èyí tó different yẹn later a máa discuss nípa rẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ àkọ́kọ́ jọ àgírí nípa ohun tó ṣe kí ni jọra wọn ká sì jọ follow ẹ̀ mọ̀ bọ̀ wá. ṣùgbọ́n bí ènìyàn burúkú bá yí padà kúrò nínú gbogbo ẹ̀ṣẹ̀ tí ó ń dá. ó ní tí ẹni tó jẹ́ èèyàn ẹbú tó bá wá yí padà kúrò níbi gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó bá dá tí ó pa òfin mi mọ́. tó wá pa òfin ọlọ́run ọba mọ́. tí ó sì ń ṣe ohun tí ó tọ́. tó wá ṣe nǹkan tó yẹ kó ṣe. tí ó sì bá òfin mu. tẹ̀tí tó ṣe pé ohun tó ń tún wà ń ṣe yẹn náà ó bá òfin ọlọ́run mu. dájúdájú yóò yé ni. dájúdájú àlìjẹ́nà ni ó ọ̀rọ̀ rẹ. kò ní kú. ò ní kú. can you imagine? the same thing suratul isra seventeen verse number 15. wala taziru waziratun wisra ukhra ẹnìkan Any nìkan rẹ̀ rù kálukú ìwọ̀n ọba tẹ bá lè dìde mọ́ fẹ́ẹ̀kì ní kàwọn ẹgbẹ́ ẹnìkan rú ẹsẹ̀. fàmáyàmàl mithqala zarratin khayran yara. wàmáyàmàl mithqala zarratin sharran yara. bó o sa burú báyìí kó kere to wà láorí bó o ṣe dáadáa báyìí kó kéré tó rí kó sẹ́ni tí ò ní rí yóò sì tàná ń tọ́lé tàná àsọ̀pọ̀ wa rù ẹ̀ṣẹ̀ wa báyìí bíbélì gan ọ̀fara mọ́ nǹkan tí wọ́n ṣe kí ni tí wọ́n sọ mọ̀ bọ̀ wá mọ̀ bọ̀ wá. a kò ní láti gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀. ṣe ti gbọ́ látara kó ti tẹ̀ lófin ó ṣeun tọ́lọ̀ ń pa láṣẹ wọ́n ní gbogbo ẹ̀ṣẹ̀ tó ti dá àtẹ̀ nírántí ẹ̀ mú. yóò yè nítorí òdodo rẹ̀. yóò yè nítorí òdodo tí ń ṣe. imagine tí wọ́n bá wí wọ́n máa ní pé wọ́n ń tú bíbélì lódì àtúlẹ̀ yìí lódì o à ń tú straight ni wọ́n ní ẹ̀ sínú ẹ̀mí ẹni ọba wa nú ẹ̀mí ló lè tu ẹ dákun ẹ wá fẹ̀mí tọ́ wa sọ́nà èmi èmi tẹ̀ rẹ́dì ẹ wá fẹ̀mí control mi èmi èmi náà fẹ́ rẹ́ǹtì ẹ̀mí ẹ̀ kí n tẹ̀ ló ká tẹ̀ ká lò fọ́jọ́ kan o ká o bí ṣe mọ́ ń ṣiṣẹ́ rọ́ lásán àníṣe mi tèmi ti gbé gbà pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àti mọ̀ pé rọ́pọ̀ láyé lásìkò coronavirus ó wáyé gbogbo àwọn onímìrè mùsùlùmí kẹtẹ báyìí tó bá gbé gbá ní ẹ mọ mú mi wá gẹ́gẹ́ bí àwọn obìnrin táwọn náà ti di nǹkan míì tán nísìn gbogbo wọn decide dátán ẹ máa gbé pure water káàkiri gálọ́ọ̀nù omi ah subhanallah ẹ ṣe mùsùlùmí o wàláì ẹ̀yin là ń pè ní mùsùlùmí asáàmà. muslim by name. ẹ ń jórúkọ islam ní ẹ ti jáde kó ń bẹ ó sì mọ domi kí kí lọ́kàn ẹ̀mí wà ń lo obìnrin mùsùlùmí láì sínú chọ́ọ̀chì kí ló fẹ́ kí wọn pẹ̀lú ẹ̀mí anabi tọ́lọ̀ fi sẹ́rẹ́ wá sáyé àwọn ìyàwó tó wà lánàá abẹ́ anabi wa mahanso alẹ́ alẹ́ hasalatu wa salam gbogbo wọn látòkè délẹ̀ kò sẹ́nìkan tí ẹ̀mí burúkú kan gbèsè burú mbẹ̀rẹ̀ ti rí ti. wal iyasu billah. àmín. ẹ̀yin ọmọ ìyá mi gbogbo àwọn aspect tí wọ́n lẹ̀ yìí sẹ́ni pé bíbélì náà ṣe kí ni ó ti gé pé kò rí bẹ́ẹ̀ mọ̀ bọ̀ wá. olúwa ní. ọlọ́run wá sọ yìí pé. a máa ṣe pé mo ní a máa ṣe pé mo ní ìdùnnú sí ikú ẹlẹ́ṣẹ̀ ni. ṣẹ́gbọ́ a jẹ́ sí pé ṣé èmi ọlọ́run wá dùnnú sí pé kí ẹni tí ń dẹ́ṣẹ̀ kó kú síbi ẹ̀ṣẹ̀ rẹ̀ ni. ìbéèrè a máa ṣe pé èmi ọlọ́run bá dùnnú sí pé ẹlẹ́ṣẹ̀ kó kú síbi ẹ̀ṣẹ̀ rẹ̀ ni. ẹ ti gbọ́ dájú mi pé ẹni tí ń hùwà abú sódùn mẹ́mi ọlọ́run bá pé kó wá kú síbi ìwà abú tí ń hù ni mọ̀ bọ̀ wá. ṣé bí ohun tí mo fẹ́ ni pé kí ó yí padà kúrò lọ́nà burúkú rẹ̀. ṣe ti gbọ́. kí ó sì yè. ṣé bí ohun tèmi ọlọ́run bá fẹ́ ni pé kó ronú pìwàdà kó ìṣe kí ni. kí ó yé ilé ipò ọ̀nà alukurani lọ rẹ gẹ́gẹ́ illa man taba illa man taba illa man taba wa amanan wa amila salihan fa ulaika yadkhuluna aljannata wa la yuslamuna shay'a suratu Maryam Quran chapter number nineteen verse number fifty nine to sixty ọlọ́run bá ilá máa ń tábà àyàfi tí wọ́n bá túbà. wàá mílà wàá mánà. wàá mánà tí wọ́n sì nígbàgbọ́ òdodo wàhámìlà ẹ̀hẹ́ amana wàhámìlà àmàlà sọ́ọ̀lìhà. tó sì ṣe àwọn ọṣẹ́ tó yẹ kí wọ́n ṣe níṣẹ́ rẹ̀ fáwùlẹ́ ìkàyẹ̀dẹ̀ kolo wala wàlà ìsìlámùnà ṣe à. àwọn yẹn á mú ọwọ́ gbàlejò náà wàlà ìsìlámùnà ṣe yà á ní ṣe àgbòsí báyìí òkókèrè tó kún ẹ̀dá kankan òun ni wàá dáhùn sọ yìí pé òun ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó yí padà. kí ó yè. kó sì yè. ṣùgbọ́n. ṣùgbọ́n. bí olódodo bá yí padà kúrò nínú ìwà òdodo rẹ̀. tẹ́rí o ẹni tí ń sin lọ́hùn ẹni tí ń tẹ̀lé òfin ọlọ́run ó wá àyípadà kúrò nílànà ẹ̀ tó yẹ kó dúró sí ẹ̀hẹ́. tí ó bá tí ó bá bẹ̀rẹ̀ sí í dẹ́ṣẹ̀. tó wá bẹ̀rẹ̀ sí ní hùwà ẹ̀ṣẹ̀ ń ti ṣe dáadáa tẹ́lẹ̀ ń ti tẹ̀lé òfin ọlọ́run ọba tẹ́lẹ̀ wọ́n wá parọ́ fún un lọ́ba yí padà ìjọba ọ̀run kù sí gbẹ́ẹ̀ ẹ yí padà ìjọba ọ̀run kù sí dẹ́dẹ̀ ẹ yí padà aago yẹn tẹ̀ dilẹ̀ díẹ̀ lù wá yìí. bẹ́ẹ̀ni. tẹ́lẹ̀ ládùúgbò mi gbọ̀ngàn ẹ yí padà ìyá kan bẹ abakaso bá a tán láàárọ̀ kùtùkùtù ìyá àgbàlagbà fa lásìkò ọjẹ́ tí òtútù mú àwọn mẹ́mọ̀ jẹ́rìí sí gbọ̀ngàn àsìkò lásùbà gbọ̀ngàn ẹ yí padà lẹ́nìí yìí á yí padà lọ rèé báyà yìí tọ̀ bí wọ́n ṣe ń bọ̀ látọ̀ nísàlẹ̀ àwa gbọ́ ní òkè báyìí gangan ẹ yí padà ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀ a sì pàdé rẹ̀ adéwájú rẹ̀ báyìí a ní ìyá gangan ẹ yí padà mo ní sọ́nà ẹ̀ bo mọ́mì aago rẹ̀ ń bẹ lọ́dọ̀ wa títí dọ̀la abágbà aago lọ́wọ́ rẹ̀ ìyá ẹ jókòó ó ní à olúwa ló pè mí ránṣẹ́ mo ní àwa láyè sùn ni. Ya, mo ní a'usu billahi mina shaytani rajim bí jésù náà ṣe ń sọ nìyẹn padà kó lẹ́yìn mi sátánì lálẹ́ yìí o lẹ́ni yìí o lóru yìí o èṣù kókó nínú ìgbésí ayé ìyá ni a kò lè yé yín olúwa ló pè mí ogójì ọjọ́ lolúwa sì fi ní kí n fi ṣe ìròyìn òun káàkiri mo ní wàláyé tí ì gbàṣẹ́ kẹ́ ẹ mọ ọlọ́gbà mi asọ̀fọ̀ ó pé yín ju agolo tẹ́ kì í lọ títí dọ̀la agolo rẹ̀ ń bẹ lọ́dọ̀ wa báyìí ó tún wá àdìjọ́ kan ó ní ẹ̀yin ọmọ mi ṣé wàá gba kinní yẹn lẹ̀ lẹ́mu ni á gbà o tó bá di lọ́la tẹ bá tún lù ládùúgbò ìyàwó gbà o à àdúgbò wa àwẹ̀ e gbà àwẹ̀ e gbà irọ́ àwẹ̀ e fẹ́rọ̀ àwọn ò ti sọ fún yín pò tọ́ ní kẹ́kẹ́ tẹ̀lé ọba ni ṣé tẹ̀ ń bá lọ mọ́sáàsì ṣé mo lè gba tẹ̀sùbà lọ́wọ́ ìmọ̀ ni ọ tẹ̀sùbọ̀ tẹ̀ sínú tẹ́ gbà lọ́wọ́ wa tura wa náà ṣiṣẹ́ rẹ ntọ́lọ́npá aláṣẹ là ń lọ rẹ ṣe èyí tẹ̀yìn ṣe kì í ta lọ́pàá yín láṣẹ ẹlẹ́mìí ló gbé yín jáde ẹ wá wọn tó wáyé pé gbogbo ogun tẹ́mi ẹ̀dá bá ń pè sí ní lọ ẹ̀mí ẹ̀ náà ni ó pè ọ lọ́bi tó ti gbé wọn náà ẹ̀mí rẹ̀ lọ́ọ́ máa dá àbímọ́jẹ̀mọ́ ọlọ́run lọ́ọ́ dá lóhùn. kò sí ẹ̀mí kan tí ó pè ọ lọ́bi ohun tó da bí kò sí pé kọ́mọ pọ́ láṣẹ ohun tọ́lọ́run ṣe léèwọ̀ kọ́mọ sọ ọ́ dẹ̀tọ́ ẹ̀tọ́ fún wọn. ó wá tún dijọ́ kan yóò akásùgbà àtàn náà ni àwa dé ilẹ̀ mọ́ mọ́ á lọ kí àwọn alábàágbé wa níwájú wọ́n fẹ́ sọdá padà níbi ìsàlẹ̀ mọ́sálásí wa lọ́hùn mo rí yàkẹ́ títí láago bọ̀ wọ́n ní òkú sọ́wọ́ láàárọ̀ yìí gbọ̀ngàn ẹ̀yin ẹ̀mí òkùnkùn àdúgbò yẹ ronú o wọ́n bọ̀ wá ẹ̀mí òkùnkùn tó bá wà ládùúgbò wa sọ fún mi mo sì ti dó mo sì wọ jàrámíà mo rò pọ́ lóun wá darí ojú rẹ̀ sí mi dédé yìí sì ń wo mo sì ṣe báyìí létí títí ṣe pé láàárọ̀ ni wọn ó sá lójú èèyàn tí ó dó létí títí Hmm, o kù gbàbí kọjá tọba yìí ti dé báyìí kẹlọ gbà ọ ìyá àwọn àjẹ́ ò lọ́wọ́ à ń bí wá sí bẹ̀rẹ̀ ó rí mi báyìí ní dédé kọ́nà mọ́sálásí yẹn ọkẹ́ mú ẹkùn aago rẹ̀ ó sì fà á mọ́ báyìí ìmàké ìmàké ìmàké wọn láìkí tó pé mo lè bá bọ́ lọ báyìí ni mo lọ báyìí ni àgbàlagbà tí ó lè rìn púpọ̀ yìí báwo ló ṣe rìn nígbà tí mo padà mọ́ gbọ́ gbọ̀ngàn rẹ̀ ó ti dé síríìtì kẹta lókè lọ́hùn ní síríìtì yìí mo ní àgbàlagbà ló sáré rìn báyìí can you imagine irọ́ lásán <laughs> ọlọ́run kó ṣàánú wa. Ami. ayé yóò tún dáhùn náà a sì tún gba aago òun náà di stop wa mọ́ èèyàn gbádùn ọ wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹ fìlò àlákà àgbésí ayé rẹ̀ kọ́tẹ́ sùn gan àbà ẹ dákun ṣùgbọ́n ẹ wá wo èèyàn ṣe pọ̀ nínú rọ́ láyé ṣètọ́nù dẹ̀ ń ṣiṣẹ́ àwọn èèyàn tó wà ń pè èèyàn sífá ẹ mọ nǹkan títẹ̀ mọ́ yèmí lẹ́nu nù wọ́n sọ pé eléyìí pòfẹ́sọ kínní kan wọ́n pè eléyìí ní dókítọ̀ kínní kan kínní kan evangelist kínní kan kínní kan pastor kínní kan tí wọ́n bá tún wá sọ gbogbo àwọn orúkọ yẹn reverend kínní kan gbogbo àwọn orúkọ wọ̀nyí tí wọ́n bá wá sọ tán èyí tún wà ń ṣe kèfèrí sọ́lọ́hùn ìwọ tí wọ́n pè ní professor ìwọ tí wọ́n pè ní doctor ìwọ pé tí wọ́n pè ní referent ìwọ tí wọ́n pè ní kinní bishop òun tún wà ń sọ pé one plus one plus one is equal to three sọ fún mi jíjà tí ó gbé pépà yẹn síwájú rẹ̀ ní school tọ́wọ́ akọ ansa rẹ̀ ní one tí ó sì sọ pé ọgbà á wá sọ pẹ̀lú professor tó gbà. ọpọlọ rẹ yóò ronú. pẹ̀lú doctorate tó gbà kó sọ pé teacher rẹ set the question kó sọ pé one plus one plus one nígbà tó wá tó wá fẹ́ answer tó ní is equal to question mark kó wá sọ pé is one. kó bá mark rẹ gbé àárín ah, rẹ ló péjú nù kíláàsì yìí. àbẹ̀rẹ̀ rẹ̀ gan ló tẹ̀ ẹ́ kú. sẹ́dírì ẹ dẹ́kun ìwọ ni irọ́ tí o tẹ̀sẹ̀ de làákàyè tó bá ti dá sọkọ bàbá ilé ti wà náà ọpọlọ rẹ ó bá dárúkọ ọmọ ó ti wà náà ọpọlọ rẹ tó bá dárúkọ ọlọ́run ó ti wà náà ọpọlọ rẹ píṣọ mẹ́ta wà lẹ́pọ̀ wà lóde yọ̀kan àákílódé ìyẹn ní heart disease nìyẹn àrùn ọkàn tí Quran chapter two verse number ten sọ fi kulubihin. marodun fasadahumullahu humulahu fàìsàn ń bẹnu ẹ̀mí wọn láì gbọ́ràn wọn á tún wá fàìsàn yẹn wàlẹ̀ yazubila kọ́lọ̀ kó sọ wa mẹ́. àmín. ohun tí ò lẹ́tọ̀ rárá ni. ó wà ń dáhùn sọ wípé ẹ̀hẹ́ ó ti sun ni. ṣùgbọ́n bí olódodo bá yí padà kúrò nínú ìwà òdodo rẹ̀. ẹni tó jẹ́ ẹni re ó wá yí padà kúrò níbi ìwà re. tí ó bá bẹ̀rẹ̀ sí dẹ́sẹ̀. tó bá bẹ̀rẹ̀ sí ní hùwà ẹsẹ̀. tí ó ń ṣe àwọn ohun ìríra tí àwọn ènìyàn àwọn ènìyàn burúkú ń ṣe. sẹ́ẹ̀rì ohun táwọn èèyàn burúkú fi ń hùwà ẹ̀ṣẹ̀ sọ́lọ́hún náà lòun náà wá padà padà sí tí wọ́n ń ṣe. ṣé irú ènìyàn bẹ́ẹ̀ lè yè. ṣé irú ènìyàn bẹ́ẹ̀ sọ lè yè ìbéèrè ńlá. ṣé ẹ pé bíbélì tẹ gbà pé jésù fẹ́ ru ẹ̀ṣẹ̀ mi báyìí nkẹ́ ń kọ́ yẹn lẹ́kọ̀ọ́ lọ ni pé ẹnìkan ẹnìkan ru ẹ̀ṣẹ̀ rẹ̀ wọ́n tó ń ṣe tó tọ́lọ́wọ̀n fẹ́ kù rẹ bí kò ṣe kó ronú pìwàdà ìwọ tó wà ń ṣe rere mọ́ yípo lọ síbi ẹ̀ṣẹ̀ tó tọ́ bá yípo lọ síbi ẹ̀ṣẹ̀ ǹjẹ́ tírú ẹni bí ọ̀bá rí yọnu ọlọ́wọ̀n ọba mọ́ ta ló jẹ̀bi òun àbọ́lọ́hun can you imagine? ẹ̀hẹ́. rárá. kò rí bẹ́ẹ̀. a kò ní láti gbogbo òdodo rẹ̀ tí ó ṣe mọ́. dájú bọ́ nítorí tó ti yípo síwọ́ ẹ̀ṣẹ̀ yẹn gbogbo dáadáa tó ti ṣe àtẹ níṣe kí ni ànírẹ́tì ẹ̀ mọ́ yóò kú nítorí ìwà ọ̀tẹ̀ àti ẹ̀ṣẹ̀ rẹ̀. yóò parẹ́ nítorí ìwà ọ̀tẹ̀ àti ìwà ẹ̀ṣẹ̀ tó hù. ẹ ti rí inú sọ́ọ̀tù bákọ́rọ̀ chapter number two verse number eighty-one ọlọ́run ọba ní máa ń ká sábà sẹ̀ iye tí ń fa tọ́tì bí verse number eighty gangan máa ń ká sábà tí ń sẹ̀ iye tí ń fa tọ́tì bí nǹkan ti yá tún fàwùlà ìka sàhábù nàrí dùn ọlọ́run ọba ní pé bala máa ń kásábà ṣe yí àti wá tọ́ni bí ọtí àtú. ọlọ́run bá níbẹ̀ ni ẹnikẹ́ni tó bá ṣàṣìṣe ẹnikẹ́ni tó bá dẹ́ṣẹ̀ ó tún wá fi ìwà àṣìṣe ó tún fi tẹ̀lé ìwà ẹ̀ṣẹ̀ tó dá yẹn. bala máa ń kásábà ṣe yí àtàwọn wá tọ́ni bí ọtí àtú. ntọ́lọ́wọ́n ọba òwí ọlọ́lọ́wọ́n ọba ló wí ntọ́lọ́wọ́n ọba òpè lẹ́sìn ó pè lẹ́sìn kọ́tìyẹ̀tù ó tún wá fi àṣìṣe ó tún fi tẹ̀lé irọ́ ọlọ́run fa ulaika sahabun nar. ulaika sahabun nar. àwọn wọ̀nyí ọlọ́run nérò náà ni wọ́n hum fiya khalidun. bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ ọ́ ṣe lọ. ọlọ́run ní ṣe èmi àti olùgbọ́ mi ní ọmọ náà. ọlọ́run ní ṣe wá ní ọmọ náà. ọlọ́run mọ̀ ṣe wá lọ́mọ náà o. ìyá ọlọ́run ọbẹ̀ èso mi ọbẹ̀ téèyàn máa retí pé tí wọ́n bá lè jẹ́ kí jẹ́. ọlọ́run kó ẹ jẹ́ kí gbogbo ọmọ dìímú ipe nìkan wá kú fẹsẹ̀ nìkan lórí ilẹ̀ alààyè anabi wa yisọ wá kú fẹsẹ̀ nìkan o anabi wa adam ẹ̀ṣẹ̀ rẹ̀ tí wọ́n sì lọ́ràn gbogbo wa Ọlọ́run ni mo ti forí jìn ín ẹ̀rí ẹ láti mú wá yẹn ọlọ́ni fataba aleyhi inna huwa tawabu rahim agba ìrònúpìwàdà rẹ̀ èmi ọlọ́run bọba àlekè ọlá ní mọ́ gbà ronúpìwàdà ẹ̀dá sì sí mọ́ forí jìn ọmọ èèyàn eléyìí fi rinlẹ̀ yìí pé ẹ̀ṣẹ̀ ànẹ́bí wa Adam ti parẹ́ lásìkò rẹ̀. alayhi salam. ẹ dẹ́kun ẹjẹ́ wa bira wa níbèrè ńlá sọ́jọ́ náà tí ànábì wa ádámọ ṣẹ̀ tó sọ lọ́run ọba sọ́lọ́run sọ fún un ipe ìrẹ́ ádámọ o gbogbo àwọn àrọ́mọdọ́mọ rẹ wọ́n mọ̀ pín ẹ̀ṣẹ̀ yìí lọ ni irú ẹ̀ṣẹ̀ wo ádámọ pààyàn ni sọ́bọ́ lọ́hùn ni. àbájáde. bẹ́bẹ́ lẹ́dà rẹ̀ náà ní tún sọ̀rọ̀ gbé lẹ́yìn tó dáhùn sọ pé nẹ̀síyà ni pọ́ gbàgbé ni àbí kì í ṣe pọ́ mọ̀ọ́mọ̀ ṣe Quran chapter number twenty verse number fifty two ọlọ́run bá ló gbàgbé ni kódà ó ní ó tún ní fọlá mùnẹ́jìdì láwù azma àbálẹ́ ni tó wù ú pé òun fẹ́ ṣe kinní yẹn kò mọ́mọ́ ọlọ́run bá dẹ̀ ní fataba alehin inna huwa tawabu rahim ìyẹn suratu bakara chapter number two verse number thirty seven agbatutuba rẹ̀ ó ronú pìwàdà suratu araf chapter number seven verse number thirty seven verse number twenty three ọlọ́run ọba ní pé ó sọ pé rọ́bánà sọlámúná àǹfùsánà wà ìlàm tẹ́kfìrí lánà wà tàràhàmúná lánà kò nànà mìíràn ọ̀sìnrìn. ó ní rè olúwa mi rọ́bánà ṣàbòsí fẹ́mi ara mi èmi àtìyàwó mi àti ṣeun tó ní ká máa ṣe wà ìlàm tẹ́kfìrí tọ́ ọ bá forí ẹ̀ṣẹ̀ wa jìn wá. wà tàrà hamuna kó sì kẹ́ èmi àtìyàwó mi lánàkúnànà mìnà lè kọ́ sirin. a wà ẹni tí ó ṣòfò ayé tàkìyàmà sẹ́rí ń tọ́lọ́wọ́n bá sọ yìí ọlọ́run sọ bẹ́ẹ̀ fún ànábì muhammad nínú sọ́ọ̀tù fatiu quran chapter number forty eight òní sọ́ọ̀tù fatiu ayé alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì títí di ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá ní inna fatahana laka fataha mubina. ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما Ọlọ́run ọba ní iná fatahna laka fatahan mubina dájúdájú àwọn Ọlọ́run ọba àti ṣẹ́gun fúnri ànẹ́bì fatahana àti ṣẹ́gun àti ṣẹ́gun àti gbàmọ́kà fúnri ànẹ́bì fatahan mubina ọlọ́run la àdédé ṣẹ́gun fún ọ àdédé kápá àwọn kèfèrí fún rẹ Muhammad sallallahu alayhi wa twenty eh, eh, eh, thirteen years lànàbí fi ń fèsì wàhálà lórí àwọn kèfèrí ìgbà tànàbí fi gbádùn pé kó practice Islam fọlọ́wọ́n ọba rẹ̀ dáadáa kò jọdún mẹ́wàá lọ nígbà tó délùú Madinatul Munawwara ọlọ́run bá wá ní àti wá gbà Mẹ́kà fún ẹ àti ṣẹ́gun fún ẹ àdéédé ṣẹ́gun fúnrẹ́ Muhammad lìyàgẹ́fìrà lọ́kọ̀lọ́ ọmọ takọ̀dámà mi ń sàmbí káwọn ọmọ ta àkàrọ̀ bí kò ṣe pé ká lè bá àforí ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ tẹ́lẹ̀ àtẹ̀yí tó ti mọ ọ̀ṣẹ̀ káforí ẹ̀ jìn ìkí ọlọ́run nìyẹn lára gbogbo àwọn ẹni rẹ̀. lára gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ọba ọlọ́run ọba wa ànẹ́bí ọlọ́run ọba wa sí ọlọ́run ọlọ́run ọba wa ìrọ̀ o kò sí ànẹ́bí ọlọ́run ọba kan tó sàṣìṣe tọ́lọ́run ọba ò ní tún ṣe kò sí ànẹ́bì kan tó ṣe mistake tọ́lọ́run bò ní tún ṣe ọlọ́run bá fọ̀ wọ́n mọ́ ọ fọ̀ wọ́n mọ́ débi ọ̀rọ̀ ẹnu wọn ẹtìrì inú surat al Quran chapter number twenty two verse number fifty two kí ọlọ́run bá sọ bẹ́ẹ̀ ọlọ́run bá ní àwọn ṣèitán wọ́n gbé ojú méjì sínú mọ̀nẹ́bì àbí inú ṣe sí wọn kan ṣùgbọ́n ọlọ́run bọ́ bá àlékè ọlá yóò wá fọ ọmọ yóò fọ ojú èṣù kó mbẹ́ ròyìnròyìn ó kó mbẹ́ wọ́n kẹ̀ fi sẹ́yìn wọ́n fi fèsì tọ́ ọlọ́run bá ní àfọ̀mọ́ ọlọ́run bá lára wọn ni pé ọlọ́run bá mọ̀ọ́mọ̀ mọ́ wọn ẹ ọwọ́ kan tí wọ́n bá bá ọlọ́run ọba sọ̀rọ̀ ọlọ́run máa ń gbọ́ ọlọ́run èdìlé ọ̀rọ̀ wọn ó rinlẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba ju àwa tí kò sí ní ànẹ́bì lọ tí wọ́n ń jíṣẹ́ fún. láti fàtọ́ yẹ pé àwọn nìkan ni wọ́n ń ṣe mùjísà àwọn ànẹ́bì ọlọ́run ọba nìkan ni wọ́n ń ṣe mùjísà iṣẹ́ ìyanu àwọn ànẹ́bì nìkan ní í ṣe bẹ́ẹ̀ nìkan bá bọ́ta tó bá lóun jí òkú nísìnyí fẹ́ẹ̀kì yín ni tó nìkan mírèkù kan irọ́ lásán ní ń pa fún yín karama ló kù láyé kọ́lọ́n fi kínní kan pọ́n yẹn lé gẹ́gẹ́ bí sọ́tùlì sáà chapter seventeen verse number seventy wàlà kọ́dí karamuna bani adam kò sẹ́ńtọ́ lọ́wọ́ wá sí karama yẹn fún gbogbo wa ọ̀kẹ́ wo òkè wo ọjọ́ mùsùlùmí o ò ṣe mùsùlùmí o karama yẹn jojoojúmọ́ ló ń ṣe ara ṣe ìyanu torí tá à ń ṣe jojoojúmọ́ ni ò já furasí ara ṣe ìyanu ni ká jẹ búrẹ́dì látẹnu wa àti ẹwa tó da àti nǹkan míì tó da amú mínírà a gbogbo ẹ, nígbà tá a mọ̀ wá padà máa jáde látara wa àwa ń fọwọ́ fẹ́ mú. mùjísà olójú yẹn kí ni tó di yálà yá ti rí àwọn ẹ̀dá míì nígbà tó ń jẹ ti adìẹ nígbà tó ń jẹ rẹsì nígbà tó ń jẹ àmàlà tó ń jẹ mọ mọ fa ọbẹrẹ yìí gan ń dùn wa kó ọ wá dásìkò ògbà kan tán wá sí ọ̀hán bẹ́ẹ̀ ṣètò àdìbí tó tún lágbàdé tó bá tó táìmù tó yẹ kọ ọba yàtọ̀ bẹ́ẹ̀ fi so àwọn kòkòrò mi ò tún máa fò tẹ̀lé ọba lọ yà kalẹ̀ fáwọn àjàre oúnjẹ dé jàre bí àwọn eṣinṣin ẹ lọ fura sẹ́ńtì gbẹ bá ń gbọ̀n ẹ jẹ́ ó sọ nísìn nísìn àwọn eṣinṣin ọmọ ọba ṣe mítìnì ìjẹ́ ń yá kalẹ̀ báwọn ọmọ ọba rẹ̀ pé àwọn náà sọ yìí hmm, ọlọ́run ṣe oúnjẹ dé ọlọ́run ṣe oúnjẹ dé pé wọ́n sì ń yá wọ́n sì ń fọwọ́ fẹ́ mú ẹ dákun karama olójú yẹn lọ súnmọ́ torí tá à ń ṣe continuously kò yá mọ̀ nígbà tá à ń ṣe study nípa ojú fúrọ́ bíi tá à ti ń yàgbẹ́ wàláì vein tó wà níbẹ̀ kò sí níbi gbogbo bìkan nu ara wa gbogbo vein tí ọlọ́run kó sí wa lára ibẹ̀ ni wọ́n á parí gbogbo ẹ̀ sí. àsùnwọ̀n yẹn ó ju kí èèyàn wọn apẹ̀rẹ̀ lọ ó tẹ́tì débi pé tí ìgbẹ́ bá ti ń bọ̀ Allahu Akbar ó ṣẹ̀ṣẹ̀ gbin ni kọ́sẹ̀ tó yà mọ́mọ́ jẹ̀bà jù bọ́n bá ń jẹ̀bà jù ọ̀ràn jù yàgbẹ́ bọ́n bá ti ń jẹ búrẹ́dì mọ́ ọmú mi sí bí bẹ́ẹ̀ kọ́ bọ́ wallahi mujizat àwọn ànábì ní í ṣe ṣùgbọ́n karama àwa la nílé ni ọlọ́run ohun tọ́lọ́run fi pọ́n wa lé ọ̀pọ̀ èèyàn ọmọ ìyá mi à ẹ wo nǹkan ni tí a bá wá dá òye padà sẹ́yìn a mọ̀ ọmọ yìí pé ọlọ́run ọba ń júre fún wa láàfúrásì ẹ wo ọkà bàbà ẹ kẹ̀ mú mẹ́rin péré wá mì mọ̀ jẹ́ mọ̀ fèyí jẹ́ mí wàhálà bó ṣe ló ṣe yá ẹ fún adìẹ nísìnyí kó jẹ mo fún ní five minutes ó kúnná ju èlùbọ́tẹ lọ lẹ́rọ lọ. gbogbo tó wà ń tò sí wa báyìí lọ́run ti júre oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n àfúrá ẹ dirí ẹ wọ ata táwa bá jẹ ata nísìn ẹ mọ ìyá mi bẹ́ẹ̀ kẹsẹ̀ ní ọ̀dà jẹ́sìn nínú fún wa àwọn ẹyẹ kẹ́ ń bẹ àwọn ọlọ̀ jẹ ata láti ibì kan ibi tí wọ́n bá yàgbẹ́ rẹ̀ sí báyìí bàtà ó tún ṣe wùsàkìtì rèé tí ó sì rí bẹ́ẹ̀ nù fún yín gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́run ọba sí ọlọ́run ọba yẹn ni ó wá sọ yìí pé ẹ̀dá mi ṣe nǹkan kan n kò ṣe kó ti dá wa látara pé a máa rántí a sì máa gbàgbé òun nìkan lòun èé gbàgbé òun nìkan ni òkín ṣàṣìṣe àwa máa ṣàṣìṣe àwa máa gbàgbé túláàsì ní ká dẹ́sẹ̀ tá a máa ti ń dẹ́sẹ̀ àmọ́ túbá tá a máa túbá yọmọ foríjì wá tá a bá ti padà sí díẹ̀ mọ́. sọ́ńbó láti wá rí i pé ẹnìkan òun ló wá ru gbogbo ẹ̀rù ẹ̀ṣẹ̀ ilé ayé ẹni tó wà ní South America north Brazil Argentina Chile Paraguay Peru gbogbo ẹsẹ tiwọn nínú pẹlẹ anabi wa Isa aleyhi salatu wa salam tí wọn ń pè ní Jésù àwọn tó wà ní America Los Angeles Illinois tí wọn wà New York gbogbo wọn bẹ́ẹ̀ náà wọn tún dà sínú ẹpẹ nínú pẹlẹ anabi wa Isa tí wọn ń pè ní Jésù ó ń kún lọ díẹ̀díẹ̀ pẹlẹ tí ì dé dajì àtúnfò tún di Canada wọn tún kó mbẹ gbogbo ẹsẹ rẹ ó tún di england ó tún kò ń bẹ̀ ó tún di belgium afghanistan palestine nigeria gbogbo ayé àwa pinnu pélé ànábì wa isa gbogbo ẹ̀ṣẹ̀ wa ọwọ́ wa rù ú lọ àwọn ẹni tó wáyé káwo tó wáyé ńkọ́ ta ló ru tiwọn. àbáwọn ọ̀sẹ̀ ni. ìbéèrè. nítorí náà bí a ti sọsọ gbogbo ènìyàn di ẹlẹ́ṣẹ̀ nítorí àìgbọràn ẹnìkan. ṣètìbọ́ nítorí ìdí eléyìí a sọ gbogbo ènìyàn di ẹlẹ́ṣẹ̀ nítorí ìgbọràn ìyẹn ẹyọ̀kan ànábì Ádámù wọn ní ọgbọràn. bẹ́ẹ̀ a bẹ́ẹ̀ náà a ò torí ìgbọràn ẹnìkan dá gbogbo ènìyàn láre. wọ́n wá níbẹ̀ náà ni a torí ìgbọràn èèyàn ẹyọ̀kan dá gbogbo èèyàn láre ìyẹn ànábì Ìsá wọn ló gbọ́ràn. ẹ gbọ́rọ̀ wàláì kò sí rí bẹ́ẹ̀ wọ́n nítorí àìgbọràn èèyàn ẹyọ̀kan a fi dá simple question simple answer inú gbogbo tọ́lọ̀ wọn bá dá kí ni nǹkan àkọ́kọ́ tí ọ̀kọ́kọ́ gbọ́rán wọn ò pé rí wa pé àwọn èèyàn gbà ń lówó ń bá fún yín àwọn èèyàn gbà kí ni nǹkan àkọ́kọ́ tí ọ̀gbọ́ràn ẹnìkan lẹ́mìí ẹnìkan léwúrẹ́ ẹnìkan lọ́mọ èèyàn ẹnìkan lẹ́sù ẹ̀yin tẹ́ lẹ́sù lẹ́gbàá ẹni ọkọ̀kọ́ ṣe báyìí sọ́lọ́hún tó kọ́kọ́ lèmi ọ̀gbọ́ràn ṣàìtọ́ni sàti dáadáa mọ̀ ni bébà dáadáa náà ni sádámọ̀ tí ìníṣẹ́ kan ti ń ṣe ni sótì lọ jẹ́ èso yìí ni ooo já kí wọn kó járe kó lè sọjí àkọ́kọ́ èèyàn tó kọ́kọ́ gba èpè rìbìtì rìbìtì ẹ sọ ìpè tọ́lọ́run ṣe fádámọ̀ lẹ́yìn ìgbà tó ṣẹ̀ṣẹ̀ yìí tán nínú bíbélì bí wọ́n ṣe ń bléèmù wọn ò bléèmù ádámọ̀ lọ́nà ẹ̀yọ̀ kan wọ́n kàn ń bléèmù éfá éfá éfá éfá ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ allah akbar allah akbar ṣe rí inú alukurani kẹrim àwọn méjèèjì lọ́lọ́run bléèmù bọ̀ tí ó sì gbàbí kankan ṣépè tàbí sọ̀rọ̀ ọbú fún wọn ọ̀nà kẹlẹ́ lọ́lọ́run fi bléèmù ànábì wa adam òun náà ní sọ́tò tọ́ ha Quran chapter number 20, verse number 121. Wa aso Adamu rabbahu fagawa. Allah <laughs> ni Adam ṣe Ọlọ́run ọba rẹ̀. Ọkọ ohun tó sọ fún. Ó sì ṣe, ó ti tán. Kò sí ọ̀nà kan ti fi ègún gẹ́gẹ́ bí Genesis chapter three verse eh, number sixteen ti fi ègún lé ipe ìwo obìnrin àfi ọ̀rẹ́ látẹ̀ní lọ ọmọ bímọ nínú ìpọ́njú nínú ìpọ́njú ló sì mọ́ lóyún. kò tí ì sí ọ̀nà kan tọ́lọ́hún gbà fi wọ́n re ọlọ́run kẹ́ sàlàyé ohun tó ṣẹlẹ̀ ni ọdẹ sàlàyé bó ṣe forí jì wọ́n la fi dáhùn sọ pé kùránì wàá tún ayé ṣe ni wàláì kọ̀ wá kó wa sínú àdánwò. bẹ́ẹ̀ni. wọ́n sì mọ láàyè kùránì ọmọ láàyè tí ó sì mọ yé yín. tí a bá wá dá làákà yìí padà sẹ́yìn pé ọ̀dà accepted. ṣé ádámù àti éfà àwọn ni wọ́n dẹ́ṣẹ̀ ń jọ yẹn ọlọ́run dẹ̀ ni wọ́n ti tọrọ àforíjì èmi ọlọ́run bá ti mo ti foríjì wọn ìyìn sì fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ bí kò ṣe kó ronú pìwàdà yìí náà tún mọ́ ń kà tọ́ ta lọ́wọ́ àkúfẹ́sẹ̀ wá ń gbà yẹn wọ́n máa ní ànábì wa Ìsá nítorí ìdí kínní wọ́n máa ní ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ló píọ̀jù láàrin gbogbo àwùjọ ọmọ èèyàn torí òun nìkan ló jẹ́ ọmọ ọlọ́run ìdí nìyẹn ta fi nídìí pé kẹ́jẹ̀ rẹ̀ ọ̀sẹ̀ ńlẹ̀ ká lè bá a rí kínní ká lè bá a ráforíjì subhanallah eléyìí wá sí ẹ̀kọ́ ànábì ọlọ́run kan lórí ilẹ̀ pé ẹnìkan kọ́ wá sàn fún yàn nígbà tí bá tún gbé pa pe pa náà ń fi wá kí ẹsẹ wọ hmm. o mọ̀ sọ nǹkan tó o knowledge rò débẹ̀ inú sọ́ọ̀tù hajj Quran chapter number twenty two verse number thirty seven ọlọ́run kò sínú tí ń fẹ́ jẹ ẹran ṣe kò sínú tí ń fọba sí rẹ̀ ṣe ìpayà èmi ọlọ́run tí ó jásí pé èmi mọ sẹ́rọ̀ fún yín tẹ́ ń fi ń pa á jẹ ohun tí mo ní ìdí ń bẹ̀ náà nípa èmi ọlọ́run ó ti tán. ẹni tí ọ̀wá apẹ̀rẹ̀ ń kọ́ sí òní wà lè jẹun náà ẹni tí òró tẹ̀ fẹ́ràn. lọ́nà wọn wá fi ń lu rọ̀rọ̀ ẹni ìfẹ́ ká lè bá a forí ẹ̀ṣẹ̀ tó ti jẹ̀ síwájú àtẹ̀yẹ tó tún máa ṣẹ̀ ká lè bá a fi jìn án kódà ìtàn jẹ́ ká mọ̀ yìí pé ànẹ́bí ò tí ì kó láyé tọ́lọ́run ti sọ pé ọ̀ tẹ̀ ẹ̀ṣẹ̀ mi sọtán o ìfẹ́ ọlọ́run nìyẹn lórí gbogbo àwọn ànẹ́bí ọlọ́run ó sì wá sàáyé pé Adam sọ pé ànẹ́bí wa Adam ká sọ pé ẹni tó kọ́kọ́ dá inú gbogbo ẹ̀dá tí ọlọ́run ọba dá tí ìyanu rẹ̀ yọ ọmọ yẹ ńlá káyè lẹ́nu jù láyé ànẹ́bí Adam number one. aleyhi salam. wàláhì ọ̀nà mẹ́rin ọlọ́run mọ́ ń gbà dáyàn ọ̀nà mẹ́rin lọ́lọ́mọ gbàdá nǹkan ọlọ́run bọba Allah wa ta'ala àkọ́kọ́ ni pé ọdẹ èèyàn látara ìsìn kankan ẹlẹ́ẹ̀kejì ọdẹ kò níyà kò ní bàbá ẹlẹ́ẹ̀kẹta ọdẹ efa ẹ kò ní kò ní bàbá ta rẹ̀ bàbá rẹ̀ dídá rẹ̀ gẹ́yà yẹn lẹ́nu torí wa jí ni ó bá bó ṣe wá bá a báyìí ọfàyìn ní ẹ̀ wọ́n fi ń pè ní Hawa ẹni tó bá tẹ́gùn dọ́gba ọ̀rẹ́ wà pín bí bàbá bàbá wa sì ga pọ̀ bàbá ńlá wa ànẹ́bí wa Ádámù gíga wọn ó tó òpó ní mẹ́ta sí mẹ́rin tẹ́ pé tí wọ́n bá ń rìn lọ ọkọjá pé òkè kan gbogbo òkè ó wà lábẹ́ wọn ni wọ́n sì dé wọ́n sì báyà wa Hawa ní ẹlẹ́gbẹ̀ẹ́ wọn bẹ́ẹ̀ ó wá rẹwà gan tààrà ah bàbá wa fẹ́ gà lẹ́ni ọlọ́ni káì kọ́kọ́ dúpẹ́ fáwọn ọlọ́run ọmọ bó ṣe dé bẹ́ẹ̀ tí wọn ní orobìnrin tọmọ sí haranharan òsì lẹ́ni àsokọ ládọ́lá ọtí kọ́pì ẹ̀ látọ̀hún náà ni <laughs> ẹlòmíì tó bá ti róbìnrin báyìí yóò mọ lọ ẹ̀mí bí ṣe nu bàtà ni yóò mọ kí ló dé ojú oorun lásán lọ ni. ọmọ apò òrìlẹ̀ mẹ́wàá yóò máa lọ tó bá pààrọ̀ aṣọ yìí lọ yóò tún bọ̀ wá tó bá gbé káàpù sẹ́gbẹ́ yìí yóò tún ṣe kinní báyìí yóò máa yọ fóònù yóò máa ṣe báyìí. ọ̀gbẹ́ni bọdá ti ké tike. títí ara bí tí ìranù ń bẹ lára tẹnu pé hey bọdá bọdá Habib mm. ṣe. bọdá Habib la. <laughs> sáyìn lẹni fóònù yìí ni. Eh, a èló lè ra fóònù yìí àwọn láìkì screen àná Ọlọ́run wọn ra gíní àbáyọ mo fi gíní sí. dóńfò ni sinẹbẹrẹ ó wá dúpẹ́ fọlọ́run wàláì dídá yẹn ó yà yẹn lẹ́nu àbí ó yà yẹn lẹ́nu. ó yà yẹn lẹ́nu. ó yà ó tó yà yẹn lẹ́nu kátó àsọ pé ẹni tí wọ́n mọ̀ kalẹ̀ wọ́n kẹ̀ mọ̀ kalẹ̀ bí èrè ni o ànábì wa Adam oríṣiríṣi èpẹ̀ ni wọ́n fi mọ́ làwọn màlẹ́kà fi mọ̀ kalẹ̀ báyìí ọwọ́ Ọlọ́run fún alára rẹ̀ lè dá dá mọ́ ọwọ́ Ọlọ́run fún alára rẹ̀ lè dá Ọlọ́run sì fẹ́mi sí i la. ihun tá a mọ kalẹ̀ léèrè àwa fẹ́mi sí ọyá déyàn ó sì déyàn ẹ̀jẹ̀ ń dára rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ omi ń dára rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọpọlọ débẹ̀ àyè abẹ́ rẹ̀ ó yàgbẹ́ ó eegun ó débẹ̀ kan ó ìyẹn tẹ ìyẹn gan ọkọkọ tó ti ọpọlọ èèyàn pé kẹ́nìkan wá sọ fún wa pé ó da tá à ń sọ yìí fúnra nù fọwọ́dà lásán nítorí pé ẹnìkan wà ń bọ̀ wá kú fún gbogbo ẹ̀ṣẹ̀ ta ló ń tọ̀hún ẹtọ́ ẹtọ́ àní dúró mẹ́yẹn ẹtọ́ sọ pé yín fẹ́ràn rẹ̀ sẹ́ni tẹ fẹ́ràn rẹ̀ kẹ́nìkan sọ pé ọ̀bẹ tí wọ́n fi gún ọmọ òun pa wọ́n bá fún un lọ́bẹ̀ yẹn wọ́n ní kó wọ́n jẹ wọ́n ṣe báyìí inú rẹ̀ dùn ọlọ́run ọba rẹ̀ ọmọ ọlọ́run ọba rẹ̀ tó ló subahana ohun tí wọ́n tún wá fi pa ohun tí wọ́n jẹ nǹkan tó dùn mọ́wọ́ ọ̀bẹ tí wọ́n fi pa ọmọ rẹ̀ so lè dunnú sí i sọ ọ̀bẹ tí wọ́n fi pa ọmọ rẹ̀ sẹ́ sẹ́nu rẹ̀ lè dùn pé à gbogbo ìgbà tó wọlé tó ń jáde pa lọ́mọ ṣépè pé à wọlé tó bá pẹ́ lọ́gbọ́n jáde kiri kí o bá gbogbo ìgbà lọ́mọ ṣépè ó ní ṣàdúrà ká tó wá sọ pé jíṣẹ́ ọlọ́run tọ́lọ́run rẹ sí israelite àwọn ọmọ israẹli ẹ dákun ẹ já gbọ́ ohun tí àwọn májẹ̀mú ẹ̀sìn ọlọ́run sọ fún wa ẹnìkan ọ̀ kú fẹsẹ̀ wa kálukú wá wálé ayé wá sì sí ara rẹ̀ ni ẹ mọ̀ ìyá mi wà láì rí rẹ ẹnìkan ò ní bọ́ lò ó ẹ kálukú ni ó lo eré ara rẹ̀ ẹ jẹ́ kí n fi kinní kan parí lẹ́nì níbi tá a ti mọ ọmọ pé ẹsẹ̀ ò kí ń rán ẹ jẹ́ kí n gbé wá sí latest technology tó tẹ̀sẹ̀ ń advance forty years back wá sásìkò yìí òun ni fingerprinting báyìí kò fẹ́ràn ìyá rẹ̀ tó báyìí kò fẹ́ràn bàbá rẹ̀ tó báyìí kò fẹ́ràn ẹnìkan tẹ́ ń jọ ń sùn tẹ́ ń jọ ń jín oúnjẹ kan lẹ́jọ́ ọjà sọ̀kan náà lẹ́jọ́ wọ̀ bàtà yín ọ̀ síra wọn wàláì fingerprint tiẹ̀ kò ní sí fóònù tiẹ̀ wàláhì kò ní gbà tó fi nǹkan rẹ lọ́ọ̀kì ẹ̀ tí fóònù rẹ ọba rí ẹ yà fọ ni ẹ ti rí ibi tẹ́tì mọ̀ pé nǹkan ò kí ń ràn nìyẹn ẹnu ẹrù tó lè rù ní kọ́ ọmọ dìílẹ̀ wọ́n dẹrù lé lórí kì í ṣe ẹni tí ọmọ ẹrù ẹ̀sẹ̀ tí ọmọ tẹ́ra rè ipẹ́ nìkan ti ṣe kí ni ó ti kú fún ẹ̀sìn òun wọn bí Allah kó ṣàlékún àgbọ́yé wa. àmín la ilaha illallah. àmín wọn lẹ́ẹ̀kì fi quotation kan dúró inú alukurani le karim inú suratul imran chapter number three verse number sixty four kol sọ pé ya ahlal kitab ẹ̀yin tá a fún ní tírà تعالوا ila كلمة sawahi بيننا وبينكم baynakum ẹ wá ká jọ sọ̀rọ̀ kan tó dọ́gba láàrin àwa àti yín kí lọ́rọ̀ náà allah na'budu illallah gbogbo ọ̀rọ̀ mi ti ń sọ látàárọ̀ náà ni pé àgbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba wala nusirika bi ìṣeya àgbọ́dọ̀ múrogún kẹ̀kẹ́ pẹ̀lú ọlọ́run ọba wala yatakisa ba'duna ba'dan arbaba min dunillah apá kan ò tún mú apá kan ní olúwa lẹ́yìn allah fàyín táwa lọ o ọlọ́run ṣùgbọ́n tẹ́ ẹ bá sọ tí wọ́n bá láwọn ọ̀gbọ́n tí wọ́n gúnrí padà fakulu ashadu bi anna muslimun ọlọ́run ní ẹ sọ pé mùsùlùmí làwa ṣe àjùpájù sẹ́lẹ̀ fọlọ́run ọba wa akhiru dàwana alhamdulillahi rabbil alamin atakibin. Allahu akbar. ẹ jẹ́ àgbẹ̀ tóbi fọlọ́run ọba. Allahu akbar. ẹ jẹ́ àgbẹ̀ tóbi fún Allah.